Abíọ́dún oníwàhálà ni torí mi ìbọn kan tó ń bẹ̀ mí fún kí ló ń bẹ̀ mí fún ọ̀sẹ̀. dáríjì. ta ni. gbogbo nǹkan fún nǹkan tó lè ṣe fún mi ẹ bá mi dáríjì ẹ jọ nítorí ọ̀nà èmi náà ṣàlè lè wà bá àbí ó ṣàlè lómi tó fẹ́ lọ bá kó wá bẹ́ẹ̀ ẹ jọ nítorí ọ̀nà she's sorry and, and I'm sorry too ọmọ kékeré ni ẹ jọ. Hmm? òun ló wá bẹ̀rẹ̀ òun ni kò wá bẹ̀ mí ìgbà tó wá bẹ̀ pé kò wá bẹ̀ mí yẹn ṣó sọ nǹkan tó ń ṣe fún ẹ pé kò fi wá bẹ̀ mí fún. mo bí i Bukola mo béèrè béèrè béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ṣe kí ló ṣe ó ní kí n ṣáà máa bọ̀ kí n wá bẹ̀yìn ìgbà tí mo dẹ̀ ti béèrè títí títí kò sọ mo ní kí n wá bẹ̀yìn mi ṣáà nílé bẹ́gbọ́n mi sọ̀rọ̀ tì mi dẹ̀ fẹ́ kó dàbí ẹni pé. ẹ lọ bá mi bẹ̀ wọ́n sóun lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. wẹ́ẹ́ lẹ́rù ọmọdé díẹ̀ tí wọ́n yìí jẹ̀rí náà torí tó bá jẹ́ pé àgbàlagbà tó jurú wọ̀ ẹ̀ lọ ni àìmí tó ti márì gangan lòun yìí i'm serious òun ìyá wa lọ bá ẹnìyàn béèrè lọ́wọ́ ẹ̀ pé ní sùúrù ẹ̀ṣẹ̀ wo gangan ló ṣẹ̀ tí mo máa lọ fi bá ẹ bẹ̀bẹ̀ fún idiot tó kúnlẹ̀ yìí ṣọmọ kémi àti ẹ̀ lájọ lọ sí italy mi ìwà mọ̀ o bóyá kí n blame ara mi pé tọ̀gbọ́n mi àbí kí n ṣépè fún tọ̀ tó gbọ́n mi ni mo dìde láti lọ tọ̀ kò tí tó kò ètò five minutes tí mo fi wọnú restroom yẹn lọ́nà máa padà jáde mo ti bá ọ̀bọ kan lọ́dọ̀ ẹ̀ ah, ah. òun àti bọ̀bọ̀ kan ti jọ ń lọ mọ́ra wọn àfi bí èdè bẹ́ẹ̀ mo ti ṣọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo bá fóònù wèrè yìí mo bá lọ́wọ́ bọ̀bọ̀ yẹn ni now. wọ́n exchange number. wọ́n jọ exchange number i am serious. Ah, láwọn méjèèjì. ẹ̀dẹ̀ ẹ̀yin lẹ̀dẹ̀ gbé lọ síbẹ̀ ẹ̀ wà ń bẹ̀. èmi ṣòtítí kò tí ń bá mi sọ ọ̀rọ̀ yẹn ti ń dùn ẹ́ bó ṣe ń dùn mi. o ti rí ohun tó wá dùn mí gangan bẹ̀ gangan ni pé ṣé o mọ̀ pé bọ̀bọ̀ yẹn ṣọ̀kan mo ti rí tẹ́lẹ̀ nínú ètò yẹn mo ti wo bọ̀bọ̀ yẹn lọ́ọ̀kan mo ń wo báyìí ó dẹ̀ ń wo wá mo rí pé tí n bá ṣe tó gbé mi àti bọ̀bọ̀ yẹn bá padà bọ̀bọ̀ yẹn á dẹ̀ ṣe àyè sẹ́yìn ló ń ṣẹ́jú sí ni àbóhùn. èmi ni bọ̀bọ́ yẹn ń ṣẹ́jú sí i àṣé nǹkan tó sọ fún mi ni pórí ẹ ti dàrú èmi ò mọ̀ àfìgbà tí mo lọ sí restroom yẹn tí màá padà dé kò tó five minutes bíbí mo ti bá a nípẹ̀sẹ̀ tó ti jọ ń lọ́mọ́ra wọn so ohun tó ṣẹlẹ̀ nìyẹn ó yá parí ẹ̀ parí ìjà. kọ́lá ń gbọ́. ẹjọ ṣàbàmì ẹ bá mi bẹ̀. kí bẹ́ẹ̀ bẹ̀bí tí báwo kí là ń sọ kí ló ń sọ wọ́n gbé ẹ lọ síbi kan olọ́mọkùnrin mi ní same place while he is still there ó wá ní kí wọ́n bẹ̀ wọ́n what kind of a nonsense is that? Oh. ah so so are you for real? Okay. ìwọ ẹ̀gbọ́n mi eh. nítorí different relationship issues tẹ máa ń ní ni mo ṣe wò pé Bukola ọmọ àdúgbò ni mm. and she from a good home àwọn family ẹ dẹ wà òkè òun náà dẹ wà reserved nǹkan tí mo rò pé kí wọ́n fi introduce ẹ sí yín nìyẹn èmi ò mọ̀ pé ìwọ náà tún ti gbé gbà ṣé kò tẹ̀ sí ìpínyàn tẹ̀lé trust ní ẹ̀yin girls yìí mọ́ ni kí ló dé now. very very reserved bó ṣe sọ ó wà reserved lóòótọ́ àmọ́ mi ò gbọ́ nǹkan tán sọ i am very sure nígbà tí mò ń rí ìdí wọn nígbà tí màá fi jáde mo mọ̀ kẹ́kọ̀ọ́ tán ń plan la pé àwọn fẹ́ lọ book reservation sí hotel kan láti fi ṣó bó ṣe wà reserved tó. kọ́lá ọmọ àdójú tì mí o oh. are you this naughty are you this stupid kí ló ń ṣe ẹ́. ẹgbẹ́ kí ni kí n máa bẹ́ẹ̀ sìn ipe kó gbàṣànà sílé àbí báwo. hello there mo ti rí i pé the same page la jọ wà bó ṣe ń dùn mí ló ṣe ń dùn wọn náà mo rò pé nígbà tó gbọ́rọ̀ yẹn tó o máa bẹ̀ mí ni so baby má bínú pé mo work out on you mo fẹ́ gun òkè lọ. ẹ jàjọ máa gun lọ. ok bó. Ah, no no no no mi ò fàlejò sí wàá wá jáde pẹ̀lú àlejò ẹ̀ ìwọ àti ẹjọ́ máa lọ náà. báwo lèmi àti ẹ̀ṣẹ̀ jọ máa lọ èmi àti Bùkọ́lá. ìṣèwọ àti ẹ̀kọ́ lẹ́jọ́ wá. àjọ wa ẹ. ẹjọ́ wá ni ìwọ àtẹ́tẹ́ ìjọ wá lẹ́jọ́ máa lọ. bùdá mi. bó Bíọ́dún Bíọ́dún mo ti pọ́n ẹ létò ó mọ̀ kébìyàn kí n ní obìnrin mi ò sọ pé wo òun ni mò sọ o mi ìdẹ́fẹ́ fọwọ́ kàn jẹ́ kó rọra máa bá tiẹ̀ lọ anda mind you má ẹ̀ wá wá sílé mi mọ́ ni abọ́gbọ́ ok. àǹtí ọmọ àti lọ. lọ. ó yẹ kó jókòó sí ibà kó fún fídà kó máa mú ni ó ríra ẹ ó rí ẹ. ṣó ti rí bí orí ẹ̀ ṣe takò ẹ̀ báyìí ẹ̀yin tẹ́ ẹ̀rí lìwà òkè àtúbẹ̀ wáyàn kan tó tẹ̀lé ẹ̀ ọ̀pẹ tó lè ẹ̀ family yìí ó ti lékun méjì báyìí ó ti pàdánù méjèèjì because you are not gonna get him ẹni tó dẹgbẹrẹ tó gba nọ́mbà lọ́wọ́ mi rò bóyá òṣì máa rí bóyá wọ́n dẹ̀ padà sí tún yẹn wọ́n á lọ máa bẹ̀ wá but in the meantime ìta. ta ló bẹ̀ wá ṣó wà ókè ó yá dìde dídé ṣẹkún alẹ́ mi àti ẹ̀bọ́ta yìí mo ní kó jáde kó sì lọ́jọ́ lọ bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ lé. àgbèrè panṣágà o ohun tó yẹ ni ló yẹ ní okùn ọrùn kò máa yẹ díẹ̀ òye. ìka tó tá símú o la fi ń rè é owó pé ló sọ wípé kó o máa jìyà sí nítorí ẹ má bìí ẹ má bìí. sílífà. ṣé kò ṣe pé sílífà tún òyìnbó òde ìyá ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ bóde ẹ pé kó bóde má lọ́lẹ̀ bí bò tàdá ẹ pé kó bóde. ẹ ní sùúrù kí ló ṣe. kí ni ò ṣe ẹ pé kó bóde. sílífà àti ìyẹn pé sílífà tútù. ẹ jẹ́ má bí mi yóò fò tó bíbọ ẹ pọ̀ mọ́ ẹ̀kọ́ bóde ọmọ yín ló lọ́yà ó wọlé sí ọkọ tèmi lórí ibùsùn tèmi ó fọkàn lájọṣepọ̀ ẹ pé kó bóde tíṣẹ̀ fọwọ́ mo dẹ̀ pé yóò fò tó bí mo fò. sílífà. ó dákẹ́ pé o. sílífà. kíni kíni kíni sílífà. ta ni kíni wọn lọ ti dáràn kí ló ṣẹlẹ̀ ó yá ṣàlàyé. sílífà eh, wọ. dákúndé agbọ́ràn ẹ eh, kíni ah. kíni wà bẹ́ẹ̀ tí ìdìbẹ̀ kúrò ṣebí mo ní ń bọ́ mánéèjì ẹ̀ ni ẹ eh, nǹkan tó gùn tó sanra ẹ dákun ṣé mo mú kúrò ń bẹ̀ ni. ẹ máa gbọ́ ọ̀rọ̀ jẹ́ ń bẹ̀ náà ni. Ah, ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ sórí ibú ni ó ní. olórí ibú lọ́wọ́ yàrá ah, ìyá rẹ. olórí ibú ni ìyá rẹ. olórí ìyá rẹ olórí ibú ni ìyá. kò lè pé mo ṣe dákẹ́ bó ṣe ń gé lọ́wọ́ ló ń bọ̀rù ka hmm. ṣé ìkọ ayọ̀ ló ń ṣe yìí ni. Ah. ìyá mo ń sọ fún yín ẹ bá kìlọ̀ fún sílífà ẹ bá tó bá ti ń ṣe á fi eléyìí ṣàṣemọ ni ẹ bá mi sọ fún tó máa ń wẹ̀yìn tó máa ń rìn gbòòrò màmá ẹ sọ fún kó máa wẹ̀yìn bíbẹ́ ẹ̀kọ́ bíbẹ́ ẹ̀kọ́ ẹ̀ fojú sunkún rẹ̀ ni ìyá ẹ̀ fojú sunkún rẹ̀ ni ọ̀rẹ́ gbọ́dún tó kọ́ ọ̀rẹ́ ẹ̀dùn mi fún ọ àti gbọ́dún tó bí yàrá òṣèṣẹ́ nígbà tó wà lọ́sọ̀ ọlọ́mọge lọ́mọ ọ̀rọ̀

má wò ràn ẹ má wò ràn ṣé láti máa wo sílípà ràn yìí. ọdún mọ́ mi mo ṣe sọ́ọ̀dì ọ̀fẹ́ lórí ọba ẹni orí o bá lọ ẹni orí o fún jẹ ó di woro sí woro ọ̀fẹ́ ló wá dé. ọmọ ọkọ tí mo yan láyò bọ̀ kọjá ẹ pé wáyé ẹni orí o bá lọ ẹni orí o fún jẹ ó. ọjà ìlú jẹ nílé kókó sílípà lẹ́nu jẹ́ ọ̀rọ̀ kòkòrò gbé kọ́ mi sẹ́nu wúyẹ́ ah, eh? ní ìlẹ́wù ọ̀rọ̀ ẹ̀rọ sọ ọ̀rọ̀ network ní wóró sí wóró ọ̀rọ̀ ẹ̀ lọ sọ oh, sílífà alára tó mọ̀ dá oríṣiríṣi ara báwo ló ṣe fẹ́ sí. alára àgbà ìdá sílífà ọ̀ sílífà ọ̀ sílífà kí ló dé pé òkú wa látìgbà tó ti padà sí ọ̀dọ̀ mi báyìí tó ti kúrò lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ nìbàdàn tó ti dẹni tó bọ́dì sọ́dọ̀ mi tó ń gbé lọ́dọ̀ mi wù mí n ò fi ìṣẹ́jú kan báyìí lọ́jọ́ kan báyìí kò fi dùn mí nínú mi sì ní fa kí ni tó ṣe yẹ gangan gangan gangan gangan kí ló dé tó jẹ́ wípé n tó ń pè ní ọkùnrin kò lè kọjá lójú ẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣé àtàárọ̀ àtọ̀sán àti ìrọ̀lẹ́ àtòwú àtàṣálẹ́ ń sú ẹni ṣé ó fi ó fi dúró ṣé òun ronú ẹ̀sùn òun ronú ẹ̀jẹ̀ kó o tó dọ́dọ̀ mi ó níwọ̀n bá iye àwọn tó mọ̀ mí láàrin ìlú torí mi ń kọjá àyè mi jẹ́jẹ́ mi ni mo àmọ́ láti gbà tó ti dé báyìí kò sísinmi kankan fún mi mo dẹ̀ bẹ sọ títí tí mi ò tiẹ̀ wá ráyè padà kankan lẹ́yìn kó máa sọ fún mi pé ẹ màá ẹ òkè má bínú màá ẹ wà àyípadà wà àyípadà ẹ náà ṣe ló tún bọ̀ ń burú sí kí ló dé sí ní fa kí ló dé kí ni mo ṣe fún ẹ. mọ́mì mọ́mì ní láìkọ́ tẹ̀ ń ṣe yìí o ní láìkí ẹ o ah, kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù ẹ ṣe bẹ́ẹ̀ mo ní kí n ràn án lọ́wọ́ ni ṣé wọ́n àwọn aráàlú yìí wọ́n ti láwùn ó ti láwùn dùn ilẹ̀ ń gbé kí n fi kíní tí mo ní o kí n fi máa rọkọ wọn lọ́wọ́ à ó jẹ́rìí Ìbàdàn ọmọ kò fún yín lọ́tún ló sì ṣe é ni ẹ kíní wà ń bẹ̀ ẹ torí mo kàn ní kí n bọ́ òun rọkọ wọn lọ́wọ́ ẹlòmíì ó máa fọwọ́n jọkọ rẹ̀ ń yà ẹ sẹ́yìn wá da kẹrin kẹrin kan náà kàti ṣe kàti yọ kàti dìde kíní ọ̀run náà kìlẹ̀ ṣe pé wọ́n gùdù wọ́n gùdì nǹkan mọ́ àwítọ́ ń dé ń pariwo ń wí kí gbogbo aládùúgbò pọ̀ ṣé rí iye tó bá ní orí òun burú láàrin wọn ìgbà ọkọ rẹ̀ ni ilé kúrò nílé ọkọ ni ẹ mọ̀ wò. Hmm. ọkọ ọlọkọ mélòó ló fẹ́ gbà dúró ṣètò bá àgbà ogun wọn kiri ó wà kó wọn jọ papọ̀ sójú kan náà ó ló ń ṣèyàwó fún un gbọ́n tó ti ẹnu ẹ̀ jáde ìdọ̀tí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ sétí ojú òtí ẹ báyìí ara olùlọ ẹ bó ti wò kó rí ṣó dìgbà táwọn aráàlú yìí nítorí ọ̀rọ̀ títì tọ́ba á sùn pàápàá ẹ tọ́ba á kógun tì mí lọ́nà ṣé o fẹ́ kọ́ dáwọ́ jọ lù mí nítorí ọ̀rọ̀ tì yẹn bó irú òpó o máa wà lọ táwọn aráàlú yìí tọ́ba lọ torí títẹ tọ́ba lọ ṣe mí ní àbábí tọ́ba lọ bẹ̀rẹ̀ wọn dáa wọn ò bí wọn dá mọ́ mi ẹ fọkàn yín balẹ̀ wọn ò bí wọn dá lórí pé nǹkan wọn wọn ò mọ́rẹ́ nì ṣé lẹ́mi tó dé ń pé ó yẹ kó wọn mọ kí mi lójoojúmọ́ pé mo ṣe wọn èyí tí mò ń ṣe ìlú wọn yìí ó ah interest wọn gan ẹkọ ọkọ mi inú wọn kò mọ kankan ṣe èmi máa ń ṣeré jù èmi máa ń ṣeré jù tí wà lórí báyìí tẹ́lẹ̀ mi ò mọ jìmí jìmí jìmí jìmí jìmí kí ni ó ti fi ibi pọkàn rẹ̀ kò lè ṣe kankan ọkọ̀ kan wọn àbẹ́ ó ti dògún mọ́lé ẹ wo sí kọ́tọ́ lè ṣe kò sí kọ́tọ́ lè ṣe tó bá ti dé bí báyìí èyí tó bá ní ogí òun bú akọlọgbọ́n ni gbàdọ̀ náà ní ẹ̀bẹ̀ gbogbo èyí tí mo fojú wọn lé lọ́lọ́kan. ọ̀rẹ́ mi jọ lúkú èwo ló ń sọ ganan ṣé lúkú kan náà. <laughs> lúkú kan náà ni mo sọ lúkú tó ń ṣe jẹnẹrétọ̀ nígbà tí lúkú kọlù mí lánàá jésù dọ̀rùn bùkún tó dé. ẹ̀ẹ́ ìyẹn lúkú tó ń ṣe jẹnẹrétọ̀ náà orí lágálágá àwọn. lúkú torí lágálágá ni mo fojú tẹ́ńbẹ́lẹ́ wò lúkú ò ń ṣe kíní o nígbà tí kíní abẹ́rẹ́ tó gbàlù mí jésù ọ̀rẹ́ mi lẹ́nu ọgbẹ́ nǹkan mi má fojú kékeré o nǹkan abẹ́rẹ́ bó ṣe rí rèé bó ṣe ah, ah, ah, àgọ́ abẹ́ ló ń ta mi ọ̀rẹ́ mi. láti mú ọ̀rẹ́ mi jáde tó. mo dúkú òun náà ní kinní ọ̀rọ̀ náà tó rí lẹ́gẹ́lẹ́gẹ́ rẹ̀ ọmọ ọmọdé kéèyàn máa fojú máa dìyàn o àti mò ń so èrò jòbòjòbò nù látijọ́ yìí ló kọ́ àdùn débẹ̀ ni àṣẹ bọ́dì lè mọ̀ dà kéńdì inú rẹ̀ kó sì kó sì mọ̀ lánà bí wèrè láì lukú mbọ lukú lukú à ó sábìsì èmi náà mo ṣe ń sábìsì jẹnẹrétọ̀. kọ́lọ̀ sànù ẹ̀ àwa táwa tírélà ó dọ̀ tó wà lóyún yìí lásìkò yìí mo fẹ́ lè fi tírélà lẹ̀ sójú ọ̀nà kí wọ́n fẹsẹ̀ lè lọ. iṣẹ́ olúkálùkù ó yàtọ̀ fọgànáísà ó yàtọ̀ sí mẹkáníkì ogun ọ̀tọ̀ọ̀tọ̀ ah. bí ẹ ti à ah. ibẹ̀ ni ibẹ̀ ni làwọn ti wà wọ́n wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ ni. Ah, kò sí nǹkan kò sí nǹkan jẹ́rí kíní pósí méjì gan tí mo kàn án lẹ̀ láti bí oṣù mẹ́jọ àárẹ̀ yẹn àwọn òbí eré ara ìwọ̀n tẹ́mi rò àwọn èèyàn kó lówó yé ọ̀wá ayé yẹn ní sùúrù kì í jẹ́ pé àwọn èèyàn kù àwọn èèyàn kù ah. kò sí jẹ́ tẹ́mi fi wo ni pé àwọn mùsùlùmí làwọn kú jù hmm. ó sì mọ̀ pé ní làwọn máa fi sin wọ́n. don't leave me don't leave me don't leave me nínú sọ èkúrẹ́ wọn wá àjùmọ̀bí yẹn kọ̀ọ̀ta àjùmọ̀bí white on, we are. kọ̀ọ̀kan nílẹ̀. ẹ bá jùmọ̀ bí ti tó ní ẹni làwọn fi sí. èmi ò sí bí ogún ẹ. ẹni parapara ẹni ni. àwọn ẹlẹ́ni náà ọlọ́mọdé kan padà kùtà torí ẹni onífọ́ọ̀mù ti wà nísìnyí. ṣé wọ́n tún mọ̀ fi sí. wọ́n ti fi ẹni onífọ́ọ̀mù. ọgbà ìgbà ìgbà ẹ̀yìn mọ́tò lá ohun omi fún lóko lọ́wọ́ náà ọ̀hún máa fi sùn. ìjọba rí gbẹ́jọ́ bí mo ti sọ èmi ò lè máa tẹ́ ní o hmm. ṣé kápẹ́ńtà máa tẹ́ ní. Hmm. kápẹ́ńtà yé tẹ́ ní. ṣé ẹ gbọ́dọ̀ dìrì kápẹ́ńtà wo lè dẹ ìwọ tí ì rí tẹ́lọ̀ tí kò máa wá ní wọ́wọ́. Oh, <laughs> ṣé wàá yìí. lóun tó bí báyìí tẹ́lẹ̀ tí a fi ń sọ kẹ́ni kí ni jẹnẹrétọ̀ mi ah. ọmọ pé oorun yìí pọ̀ àkókò ooru la wà bẹ́ẹ̀ ni bá mi gbé. kókò ti parí ẹ̀ ọmọlúwàbí ọ̀rọ̀ rẹ àtúntò kó tó ń sọfọ òde eh, eh, wo ìwọ eh. ẹ̀yìn rẹ kó flashback. ọmọ kan ọmọ ti parí ẹ. ẹ ń fi ba rẹ yẹn wàá gbé lọ sọ́dọ̀ rẹ ó kọ máa fi àwọn àyà rẹ bó ah. bá dáhùn ìpè mí nọ́mà ni. ẹ ẹ ẹ ẹ lukú kí ni nǹkan tí ń jẹ má máa fi nǹkan tí ọ̀dà jẹrẹ o ṣé o ní social study ni ṣé skeleton ní gbé lọ ilé tí n tọ́ tẹ̀. abolórí burúkú ni gbọ́ra àbí bẹ̀ dá bàbí làlàtẹ̀ kan lè dìrẹ́jọ́ ń bí bàbá ah. àbí àbáyé ẹ̀ bẹ́ẹ̀ ah, kọ́ máa tẹ̀ bá mi jẹ́ sí gbọ́ra ọ̀nà làlàtẹ̀ ìgbà ọ̀nà níwọ̀sẹ̀yìn tó bá lọ́sọ̀rọ̀ sẹ́yìn tó ti pa àwọn yẹn oníyàn àwọn yẹn lọlé wọn máa pè ẹjọ́ ẹ̀kọ́ fẹ́ rì ní wọn lọlé wọn máa rì ní òní ọmọ yẹn fún mi lówó ah. ẹ drop ẹ owó lọ́wọ́ kàṣí mi ó sọ fún mi lára sọ́ọ́pà gbogbo òde gbogbo ládé pọ̀ ṣé traffic rè wà ṣé bí máa gbọ́ kadà lọ́dọ̀. Ah, ah. ẹ jẹ́ sọ gẹ́gẹ́ fún ọmọ pé náà mi o. wé fún mi lówó. nǹkan gbogbo ọ̀rà ìwọ náà fún yàn lówó lówó agbègbè ẹ̀ dáadáa oṣì tọ́ọ̀nù agbó àpò káàkiri. èmi ò gbé ọ̀rẹ́ náà ní wá. ọ̀rẹ́ wéré wó ọtí bàbá ìbàràpá méjèèjì ọba ń gbé jẹrẹ tọ̀ sanwó. bíbọ̀ ìgbóra ló. ọjà ẹ jẹ́ ká ṣe báyìí bá a ní connect ẹ padà kọ bá ń gbé nǹkan. wo ẹni wá ti là orin kó bèrè ran ẹ̀hún ojú ẹ̀ nínú traffic. ẹ ọ ni mo ń sọ traffic a máa sún a lè sún ọjọ́ mẹ́ta tá a lè bọ́ nínú traffic. mo múra bẹ̀rẹ̀ jàjà. mi mi ò nira bẹ̀rẹ̀ jàjà ìgbà mi tẹ̀yìn parí èèyàn máa bẹ̀rẹ̀ jèrè bí bàtà lọ sí kéésì àwọn boko haram. iná iná ìlà ìlò yòówó ti ń jẹ ni. ló kó ilẹ̀ ti ra ẹ̀lẹ̀ kó máa kó afẹ́fẹ́ lùkú mẹ́tẹ́mẹ́tẹ́ ọmọ ní ìlísọ̀ pàpà ilẹ̀. dákun èmi jésù jà a lè sọ pé ẹjọ ẹ má jù ú. wọ́n lè fẹ́ sí jẹnẹrìkì oh. àbíkó mọ́ lọ sáyìn kẹwàá lọ sí jẹnẹrìkì. ọkẹ́ ti paná sáyìn. ẹ̀tọ́ bá ti dé kan wá kọ ìkọ̀ náà ti kí ní papọ̀. bísí pariwo bàbá olórí kúrò tán kọ́ bàbá òṣèlú ẹ̀sìn.

fún ìtẹ̀lera wọn yorùbá fẹ́ràn ọwọ́ yorùbá náà. ẹ ìgbìmọ̀ àbí kàsáàbà. ọlọ́run dédé lẹ tó mọ iṣu ti ń bá àwọn iṣu àbújá máa ń kàtà ẹnu ẹ. ó dé ilé yẹn. ó gọrí gọgọ ó gọrí gọgọ. ìṣe náà ìmọ̀ àṣẹ náà lábẹ́ yìí three five three two five three one five five. bẹ́ẹ̀ni inú mọ̀ pé ẹ̀ káàtì yóò gbé kí n yé èyí owó kan ní àtúntò tí o ti wẹ́ẹ̀tì tó yẹn. ìyẹn ni wọn mú gbà lójú. ẹ má dùn ó kele ee gbọ́ra ń bọ̀ ọ̀nà kan wá. ẹ dákun ẹ mú bínú o ẹnu fún ó dàjọ lọ. ẹyọ àìjẹjẹ ẹ lọ lù. ẹnu kú. ló bá kọlọ sá. ẹ sọ̀rọ̀ kan abdul ọba àmọ́tò yìí ó yọ. kí ló ń sẹ́yẹ pé wẹ́ẹ̀ gbogbo ẹ̀ bábá láti ibi ìbàràpá nǹkan ẹ láìkì nǹkan àwọn wọ́n fẹ́ lè gbólóṣó láwọn ọ ní kéèyàn bá ṣe jẹnẹtọ ọfun ló ọwọ afẹ pé jẹnẹtọ sẹrù kan bá ń dà. ǹjẹ́ tẹ́mi wò ní gbé àjọ wà ní ẹni yóò bá mi jẹ́ ẹ àmọ́ ìwà táwa ní ìní sì díẹ̀ àwa táwa láti Ìbàràpá àwọn tó wá láti eré àwọn Ìlọrin ni. <laughs> wo àwọn máa ń tọrọ nǹkan bí. ẹ àwọn ọmọ bá ní àtọrọ ni wọn. bẹ́ẹ̀ ni àwọn lè tọrọ ẹ̀wọ̀n lọ́wọ́ èèyàn tí ń jẹ wọ́n lọ́wọ́ ẹni tí ń jẹ májèlé gan wọ́n lè tọrọ ẹ̀ lọ́wọ́. orí rẹ burú ikú lọ fi kú lọ mú. ẹ àlọ́ ẹ báwo tẹ ọmọ lọrin ní ẹni. ọmọ lọ gíní. ọlọ́run o dúkú dúkú ọlọ́run o. tẹkọlẹ tẹkọlẹ tẹkọlẹ ẹ ti wọ bẹ apá bẹ wọn wọlé wọlé wọlé kọlẹ wọlé kọlẹ túnṣeṣe túnṣeṣe tọ́tí ń dàbí tọ́tí ń dàbí tọ́tí ń dàbí. wọ́n má jẹ́ kí n kùsù bẹ́ẹ̀ o. ọ̀la ní ìlú yín nìsí mo ṣàgbọ́ pé ẹ ti rẹ́kọ̀dù fún bàbá kan. àwọn máa ń kọ̀ pósì. ẹ ọ̀rìn wọlé fi wíìsì fún bàbá ẹlẹ́dìẹ fún wa bíbẹ̀ dì. orí kan wà torí. Ah, kíní kan pósì. àwọn èèyàn wa náà làwọn kọ̀ pósì ẹ̀ àwọn ni kò ní da bá lára bí o lára gbọ́ra kò ní dábá lára bí ó àwa ń sùn lóòkùn nígbà táwọn káwá yà wá lọ láti bí ọdún mẹ́tàlá aláàbí tẹ fàánà fàdìyẹ kò ní da fàlàrà àbí ẹ ẹ tó kọrin yẹn náà ó lè rè òkú. adìẹ wúlò jù lọ wọn lè fàdìẹ sí kírísímàsì ṣé wọn fẹyàn sí kírísímàsì ni. ìwọ lọ wá ronú bẹ́ẹ̀ àwa ti wúlò jáde yé lọ. lọ́nà bó ti ronú ni ọ̀dà. mo ti gbọ́ bẹ́ẹ̀ ti rò ló dà. ẹ kò dáa o. bẹ́ẹ̀ bá ra di ẹ̀jẹ̀ sẹ́mọ̀ bu ẹran ara yín jẹ ni. ẹja a máa jẹ màálù. bára ti ṣe èyí mo gbọ́ ẹ kò ní dáfá lára jù. ẹ kò sí kò sí ìtọ́kẹ̀. kò sí ìtọ́kọ̀ bóò ni. má lọ rí mo gbọ́ rí dáre. ẹ kọ́ lọ pé ẹ á dùn ọ́ bá àwọn tó yìí o ti lẹ̀ ẹ́. àtọ́ ọ̀dà wì àsọ́bà mọ́tò sọ́wọ́dé hmm. onírin náà wà ní. ọ ọ dáwọ kí mo ayọ bí ọmọdé ẹ ṣe ń lọ yí mọ́tò yìí tó ti fi sọ̀bọ̀ kan jọ ọ̀ní ẹ̀ yóò má ra. ẹ jẹ́ mọ́tò ló gbé wá. gbogbo nǹkan tí wàá tọmọ yẹn jọ sọ gbogbo ẹ ni mo gbọ́ o. àná lè ṣe. a tètè jọ sọ báwo àwa lọ sí gífèwé fọmọ ọlọmọ. irọ́ gífèwé ló ń gbé wá kí o sọ̀rọ̀ ká máa ṣe ẹ̀ṣáìsì ní ilé lọ jíìmù bó ń ṣe fà èmi jẹ́ kiri nínú mọ́tò. ẹ nà ń kọ́ tàṣẹ ìtẹ̀ kọ́ sí pé radiator yìí ẹ jẹ́ ká máa wò irun ọkọ̀ tí mo ṣẹlẹ̀ níbẹ̀ dédé gíláàsì mọ́tò yìí ẹ jẹ́ ká máa. ẹ mọ̀ mi mo gbọ̀rọ̀ pé rí ẹ̀ dàrú. àwọn èjì èèyàn tó máa mú fún. irọ́ tó ń pa èyí ti pọ̀ ju olè rálùjẹ́ ní báyìí. Ah, ní mọ́tò ní mú la ṣe àṣẹ máa kú ọ̀rẹ́ lọ. sọrí ọmọ tí ì sí ọ sórí sọmọ pé ọ̀nà tí wọ́n ti sí àwọn kan ti gbàbẹ̀ kó tó di pé wọ́n gbàbẹ̀ tábà tún sí lọ́wọ́ tán bá di àwọn wèrè kan wà tí wọ́n tún fún yàn lówó pé ẹ gbàbẹ̀. àwọn kan wà nìkan lọ́wọ́ kọ́ ní ọ̀nà bẹ́ẹ̀. wájú wájú wájú lẹ́kì ṣùtì lọ wọ́n sì bẹ̀lẹ̀ la. àníbo àwọn tó bá di tẹ̀tẹ̀ ọmọ kan wọ́n sẹ́yìn wá di tẹ̀tẹ̀ ni. Ah. àwa ibi táwa jókòó sí láti fọwọ́ sẹ́yìn akànnì síwájú àrìsá sọ mo mọ̀ sí mo aṣọ ẹ̀ ni mo fi di tẹ̀tẹ̀ ẹnu bẹ̀yẹn. bẹ́ẹ̀ máa wo má wẹ̀ lukú. tọ́wọ́ mú kankan kan tó sí ọ̀nà bàdà àwọn kan gba àwọn wò tó ní pé kí wọ́n gbọ́ wọn tí ì sì da àwọn kan sì ń gbà bẹ̀. mo sá lọ́nà bó lọ́nà ti rí. ọ̀nà yẹn da mo sọ wọn ọ̀nà kan láti dùn lọ́ máa ń gbà àjò lọ Ṣàgámù lọ Ìbàdàn. a ó ti bàjẹ́ bí wọn bá rìn inú odò yóò máa gbanú síìtì ni. mo mú wọ́n sọ́ọ̀sì dúró àwọ̀ ìjà. ẹ ẹ sọ́ọ̀sì yóò tutù ibẹ̀ ti wẹ́ẹ́. mo ta àwọn kọ̀ọ̀kan wá rí jẹ́ sọ́kọ̀ à ń gbú ọkọ̀ kan tó kọ́ ní mi débẹ̀ mo sọ fọ́ ah ẹni lọ lóde o. Hmm. ọ̀nà bẹ̀ ò dáa mọ̀ ọlọ́run ló ní kí wọ́n tún rìn inú ẹ̀rùn ló jẹ́ kó ọrin náà rí kòtò ká nínú òjò ni ọ lè jáwọ́ kàná ah. ibẹ̀ lọ́wọ́ mọ́tò yà sí ah. àti gbé ọ padà ah. ọ̀nà bí táwa gbà lọ ni àti mẹ̀dúgùrì àti kiri àwa máa sábà gbọ́. ìsọ̀lẹ̀ dá o ti gbà ní ìwọ náà. àwọn bẹ ibi tó ní kọ́ńtọ̀ àwa mọ̀ ẹ máa ń lo búrẹ́dì èrè ní àná nǹkan mìíràn tí kiri ò bá kà àwa máa fọwọ́ tiẹ̀ àbájọ ìṣọ́bọ̀ fẹ́ wà ní tó ah, ṣe yí. àwa máa ń gbá bíárìn sí ni. ẹ sinimá ó yà mí lọ́wọ́ ah, orí òpè ni kí kókó kó jàre ah, orí orí orí òpè ni ọmọ àlè ni ẹ o ó yà wèrè lọ́mọ o. bàtò yìí ah ẹ̀kọ́ kìíní ìpọ̀ o ìmọ̀ ìmọ̀ tó sọra tó yìí kókó òun mi kéde àti ìṣe wọléwọ̀de ìmọ̀ ó sì ti gùn fún wa mọ̀ ah kìíní ìtóbi kìíní ìgùn ah ó bá kọlẹ̀ abẹ́kọlẹ̀ gọ́gọ́gọ́ ní ọ̀pá kọlẹ̀ hmm. ó fọ ìgbà sọmọ tó ní ah òun rẹ̀ bí ṣe wà yìí orí rẹ̀ bí ti ojú ọ̀ká yìí sílíbà ah! ẹ fi là fún àdígbà ah mo ṣe àdúgbò ya wèrè lọmọ ni mo ṣe ok ọsàn kẹmi wà lára àwọn tó tó lọ ju ọ̀pá àwèrè kan lẹ̀ fún mose àbí kìlódà tó ló fi ṣe kékeré ṣé ọ̀pẹ wèrè ń ṣe wèrè wọmọ yìí ṣé ọ̀pẹ wèrè ń ṣe wèrè ẹ kí ni nǹkan tó fẹ́ gbà kí ni tó fẹ́ gbà gangan kí ni tó fẹ́ gbà gangan. èyí owó mẹ́wàá la fún ní kí ni owó mẹ́wàá. owó mẹ́wàá ká jáde ká bọ́ta. òun ká jọ ni orí ẹ ti dàrú orí ẹ ti dàrú màá gbà ojú ọmọge o màá gbà ojú ọmọge náà o eh, èmi ò ráyè wèrè o jẹ́mi eh, eh. ti sọ fẹ́ pé mo ti níyàwó ni bàbá tó yìn rìn wájú ẹ̀ yìí. ẹ ṣé wọn á ní pé kíyàwó yín kú ni àbí mo fẹ́ pàyàwó yín mo kò sọ pé mo fẹ́ jẹ kí n tà wù. kí ló ń jẹ káàdó máa mọ́nẹ̀jì ẹ̀ ìyá ń jẹ national cake ni káwọn ẹgbẹ́ kọ́. tí ah! o fẹ́ sílva tí o fẹ́ rẹ̀ bìrì tí o fẹ́ rẹ̀ bìrì fourteen years imprisonment ni o with hard labour pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí. kì í fourteen years ni. Ah. mo mo mo. Ah, mo rí pápá ayé ti yí ọmọ ayé kò sí ẹ ẹni àìjírí nìyẹn kọ́ sí olóṣì ọmọ ah. orí bóyá rí ìyá ń gé ọ orí ẹ ò dá ọmọ àlè. èmi àti ẹ ibi tí ìtìrá ẹ mú àtẹ̀yìnwá yìí ti kọ́ ní ìgbé. tí mo ti jà ìmọ̀ fata ìmọ̀. sílífà woro sí woro ó ń dùn mọ́ mi mo ṣe sọ́ọ̀dì ọ̀fẹ́ ló bá wá ẹni orí o bá lọ ẹni orí o fún jẹ ó di woro sí woro ọ̀fẹ́ ló bá dé kò mọ ọkọ tí mo yàn láyò bó bá kọjá ẹgbẹ́ wọlé ẹni orí o bá lọ o ẹni orí o fún jẹ o ọjà ilé jẹ nílé gógó ẹnu fún ìdè olóhùn ìyá olóhùn kẹrin. jọ kí ni problem rẹ jọ lọ́wọ́ mi ṣe ẹjọ́ kí ni kó máa gbà mí wáyé èmi ìjẹ́ lọ́wọ́ mo ti lálàá lójú lójú oh, ìṣọ̀fọ̀ wá fún mi ọbẹ̀ ìfìmọ́ àdìbáyé mi sọ̀fọ̀ kí n máa lọ sí cbn o tí mo dákúndé gbọ́ǹde. Mm. ó dà kí ṣẹlẹ̀. nínú de ń san gbogbo tá àti ẹ̀gbọ́n kan tó ń sọ ẹ wo dákun yìí láìkì ẹ o ah. yìí láìkì gbogbo òsì tó ń bá ń ṣe o èwo ló sí o lè ti náà ń sọ fún ọ̀rẹ́ ẹ pé àjọ ń jìra wa kí ni ẹ eh, tí o lè ṣe mẹ́nu mọ́ ni o làbọ̀ máa kiss and tell. jọ ṣé èmi lè sọ fọ mo nẹ ewé ewé mẹ́nu mọ́ nílé dán ṣé mo sọ ẹ lọ mo nẹ ewé mẹ́nu mọ́ dáradára dára òtún ṣe jọ jọrọ wa bẹ́ẹ̀ kí tán ti ń pe orúkọ rẹ ó kele tó ti globok yẹn wọra kún ọ jókòó nítorí sọ fọ kẹ ká máa lọjà bẹ́ẹ̀lì o three five wa o ní two five wa o ní one thousand o ní five hundred ọ̀kadà rẹ ìmágbé ẹni débẹ̀ o sọ fọ rárá ten meter kìlómítà tá a fi wọnú mọ́tò yìí ṣé bí àbùsọ̀fà bó ṣe fúlọ́sọ̀kè kò fúlọ́sọ̀kè ẹ wọ́n bọ̀ sọ̀fọ̀ dédé náà rí dédé náà rí àtúnọ̀fọ̀ oníwà burúkú wa oníwà ìdá okudu okudu okudu kan nínú àbúrò yìí kárọ́ọ̀tì ti ba ayé rẹ̀ jẹ́ jọ wọ́n sọ mí sọ̀fọ̀ lógọ́kì tó ti òkèlè wọ́n ti jẹ́ ẹ̀rín rádaràdà òṣì oníwà ṣé tọ̀dọ̀ mi tù ẹ́ tọ́dọ̀ mi jọ ẹ. kẹrin kẹrin nǹkan náà èyí ah. ká tí mo kàn manage. ọkọ ìka mi ẹ̀sẹ̀ bí manage náà mo manage ẹ̀ dọ́dọ̀ wọn nóga kìnà àti òkèlè bẹ́ẹ̀ kò ìka mi mo fi dọ́dọ̀ tiẹ̀ náà ah. kí ni nǹkan náà. ìdílé ọmọ kó fara balẹ̀ ra máa jẹ irun mọ́ máa jẹ dẹ́ dẹ́ dẹ́ dẹ́ ìdílé lọ́wọ́ kí n bá mú ẹ. oúnjẹ tèmi rèé eh? èmi kúndùn kíní tá ń wí ah, sórí kíní tá ń wí eh. bó bá ń lọ lórí bá bọ̀ ihàn lórí bá bọ̀ Life and direct. He like. o sọ sọmọ náà lè yí gan. adẹ tó wá ń ṣe ń jà yìí wà ní pé kó wá fi. dáàbò bí ọwọ́ mẹ́fà. ó paripa jọ bẹ́ẹ̀ fún wo aṣọ́bù bẹ́ẹ̀ máa fi yọ̀ fọ̀ láàárọ̀ náà ìjà bẹ́ẹ̀ ni.

ó ti ní lójú ó ti ní lójú ó lójú sí ní òun. ọlọ́mọ ẹ̀ kà pàṣẹ ní fákì tó dédé wọn. ẹ wọ wọn ti fẹ́ pa sílífà. ẹ ṣàkàlọ̀ ẹ ṣàkàlọ̀ ẹ ṣàkàlọ̀.

búlọ̀ sọ fún ẹ tó búlọ̀ kẹ́mọ̀ sọ fún ẹ tó bá dá wàhálà kan lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń fà tí ó tó fà tó ń fà ẹ ẹni ẹlẹ́ni kò sí kankan tó ti bẹ̀rẹ̀ wàhálà tó tó tó bá ti dáná tó ti ojú àga. Ẹ̀rọ ta ló ta ló máa mọ̀ fò ta ló máa mọ̀ òsì ìyá sọmọ yín ni ẹ ti bí ajá tẹ̀ mọ̀ lọ́mọ ewúrẹ́ ajá lélẹ́yìí ajá ajá mọ̀ kẹ́kẹ́ ọmọ mi ẹlẹ́kùn ẹlẹ́kùn ẹlẹ́kùn pa wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni pàṣẹ kò ṣe é ṣe pa. wọ́n bí ẹ wọ́n ní kí ló ṣe. ọkọ wọn ni o ọkọ wọn ni ìyá rẹ ti ṣe kankan o ìṣẹ̀jẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ báyìí lọ́ọ́ ti wọlé lọ́ba tó jẹ́ wọn náà kì í rọ̀ wọ́n lọ́wọ́ òun ló dẹ̀ ní pé ó bẹ̀rẹ̀ sí nà mí o ó bẹ̀rẹ̀ sí nà mí ẹ̀jẹ̀ rí fúkọ̀ tẹ̀sẹ̀ yìí ìwọ sọ wọn mẹ́wàá pẹ̀lú ọkọ ìwọ sọ wọn mẹ́wàá pẹ̀lú rẹ̀. ó sì ń nà mí ó ń nà mí ó ń nà mí. bọ́lá mi dẹ́. ẹ̀wọ̀ yẹn là ṣe yẹn. sílẹ̀lẹ̀. àti ẹ̀rọ máa ń lọ. ó yẹ kí n tó wá ẹjẹ́ ṣọlẹ ṣọlẹ adójú ti ní ọmọ ẹ má bínú ẹ má bínú àbá ní bínú kọ tí ìbá ní bínú kọ ìyàwó àti ìbá ní bínú kọ ẹdín kọ yín mú ewúrẹ́ yín ajá yín ẹdín mú ẹkọ sí lọ. ọlọ́dọ̀ fún mi jẹ́rẹ́ ọlọ́dọ̀ fún mi. ìwọ máa ń bí eh, kí ló sọ sí àtẹlẹ kí ló ọ̀rọ̀ òògùn ló sọ fún mi lẹ́ẹ̀kan lẹ́yìn máa nà pàgbà sí máa nà pàgbà òṣìlọ tó ń ṣe káàkiri ó tún pé wálé bá mi. ó ti di ọkọ mọ́ mi lọ́wọ́ àbí èmi ló ha mọ́ láì tí ì ṣe anything pẹ̀lú ọmọ ọlọ́mọ jẹ́bi tí wọ́n ń sá fún sílífà látọjọ́ rẹ̀ kórìí mi ò gbé àbí ṣùgbọ́n fún ìtòṣe yìí jẹ́ promise fún ìtòṣe yìí màá ba ti sílífà jẹ́ màá mẹ́sọ̀ pé màá mẹ́sọ̀ pé nǹkan tọ́mọ ẹgbẹ́ wò yẹn á rí. wò ó kí ni ó ti fi ṣe kan yẹn ìwọ kọ òṣìṣẹ́ náà kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kò náà kí ni. ṣàlàyé fún mi pàtó ojú oorun tó já kókó owó ìṣù yẹn kí ló dé ẹ ìwọ lẹnu wọn lọ bí apá àpọkọ yẹn lọkọ tẹfẹ ẹ ò fà ìsinmi kankan bó ti wù sílé ayé mi bí mo ṣe sapátó mo ṣe gbìyànjú tó mo ṣe kẹtọ tuntun tó kí ló dé tó ń gbà ayé ẹ kọkọ láti gba àyípadà. mọ̀mọ́ mi ẹ dákun kí ni mo ṣe tẹ́lẹ̀ kò ṣe rí ẹ kí ni mo ṣe tẹ́lẹ̀ kò ṣe rí tẹ́lẹ̀ tó kí ni ẹ pa mí ẹni orí o bá lọ ẹni orí o fún jẹ ká lọ sọ tó kù. yàrá wo ee wọn mi tí kò sí pé fẹ́ lọ tì lé ee ẹ fẹ́ pa mí nù o oúnjẹ mi rèé o ẹ má fẹ́ mi pa mí o ẹ má fẹ́ mi pa mí o ẹ̀wù tẹ́ bá tì mí mọ́nu dé ìbàdí bẹ́ẹ̀ ni jẹ́ ni ìwùgìmọ̀ ìwùgìmọ̀ ni wọ́n mi kí ni ẹbí náà lẹ. Ani ìlú. Àwọn ọmọ sọ́gbọ́n. Ó da ó da iná bí mú mi. Ó lè mú ìní síbẹ̀ mú yìí ní síbẹ̀. Ìní síbẹ̀ mọ̀ kó lè mú ọlọ́. Mọ́ mi mọ́ mi mọ̀ ní síbẹ̀ mọ̀. Àmọ́ mi má bọ̀ yé mi jẹ́ o. Ẹ má bọ̀ yé mi jẹ́ o. Ẹ̀wọ̀n yìí kú o. Mú ìrìn kú o mọ́ mi. Níbi wọ́n, ó di jọ́ tó ọba tó gbọ́ báyìí. Ó di jọ́ táyé ọba tó gbẹ̀yìn padà sílẹ̀. Look your shit. Ó gbọ́ mo ti fẹ́ wá sí mi lẹ̀. Ìní sé mọ́ ìní sé mọ́. Àwọ̀lẹ̀ ikú ikú ikú bẹ́ẹ̀ tó dé. Kú kú bẹ́ẹ̀. Kú sínú yàrá tó o bá kú síbẹ̀ máa gbó pẹ̀lú ọ̀la rẹ̀. Ó lẹ ẹ bínú ẹ mọ́ bínú ẹ bọ́ bá tẹ̀ máa tì mọ́lé ẹ bá gbé gàjì. Kí n bọ̀ wá ti jẹ bẹ́ẹ̀ ẹ ti kẹ́lẹ̀ kan dà fún. Ah, ah, ẹ bá mú káàdì wọlé kó tiẹ̀ wá dúró sí ah, èmi orí kùn mí báyìí o ikùn mí mi. òkìkẹ́ o mọ́ mi mọ́ sí mi àwọn àgbà sọ wípé tí aráalé ẹni bá ń jẹ kòkòrò búburú tí wọn ò bá rẹ́ni sọ fún un kúrú ẹrẹ oníjà tún lóru o ẹ má gbàgbé pé tí wọn bá porí ajá wọn á porí kòkò tó fi sè ayé sílífà ń da lọ rèé ká má sọdà kejì ẹ ṣé bá ṣe fẹ́ máa wò ó ràn rèé àǹtí mi ṣó dìgbà tó bá lé yín kúrò nínú ìlú yìí kẹ tó mọ̀ pé ọ̀rọ̀ sílífà ń fẹ́ àmójútó ẹ má wò ó ràn ọ eléyìí ti ń pọ̀ jù o. má tá a bá rẹ ní sọ fún ẹ wípé mo dákẹ́ mo wò sí ifá náírà òun ní kó nítọ̀ ọjà ọjà ní ipò ọmọ ọlọ́mọ ámbélé tàṣí ọmọ tara tèmi ló máa wá pọ̀ sí ọ̀rọ̀ sílífà ti sún mi ọ̀sán àárọ̀ ọgànjọ́ kò sígbà kankan báyìí tí mo kì í pè sílífà kalẹ̀ láti bí léèrè pé kí ni tó kọlu ayé ẹ̀gàn ní pàtó mo ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹnu gan ti bó ti wọn ti kékékékékékéké omi gan wà mọ́ ojú gan ti lóun ràn mí níṣẹ́ ó ti sú mi ó ti sú mi mi ì mọ orin tí mo fẹ́ kọ sígbẹ̀ ju ọ̀rọ̀ mi àfihàn máa wò kódà máa wò ọwọ́ bàbá ẹ̀ náà ní púpọ̀ eh, ìdálẹ́bi ìwà o hmm. tí bá ṣe wọ́n bàbá ẹ̀ tó gbà lọ́wọ́ mi tó mú lọ Ìbàdàn tó lọ tọ́ nìbàdàn eh, bẹ́ẹ̀ ni bẹ̀lẹ́ ẹ̀ sílífà ti dìdàkudà tó dà yìí àṣẹ láti kékeré bàbá ò fura pé láti kékeré tó ti mú un lọ yẹn ló lọ ti bẹ̀rẹ̀ sí ní bá ọmọ mi lájọṣepọ̀ ìyẹn lóye làlàbọ̀ ló fi wá di ẹ̀rù kalẹ̀ sí lọ́rùn yìí sí sílẹ̀fáwádà ẹni tó wá fi wọ́wọ́ ẹ̀ tó wá fi dágbá dáàbò fún mi tó tún mú filẹ̀ tẹ̀ tó fi dé ilé mi lórí láàrin gbogbo ó ti sú mi mo dẹ̀ ti gbìyànjú mo ti sapá kò sí kó tiẹ̀ yé mi mo ti sú mi. ju gbogbo ẹ lọ ọ̀rọ̀ ẹ̀ fẹ́ àmójútó a ní láti jáde sí ọ̀rọ̀ ẹ̀ kó tó pẹ́ kó tó dìdàkudà. èmi ṣé mo èmi ọmọ tí mo tún fẹ́ ṣe ìwọ̀nba bíi tí mo mọ̀ mo ti gbìyànjú ìwọ̀nba àmọ́ ìgbà tó ẹgbẹ́ máa sọ sínú àwọn bẹ́ẹ̀ mi àti ẹ̀tàjọ́ máa gbàgbé àtàdúrà báyìí. ẹ wo òun ṣọ̀rọ̀ yẹn mo níbi tẹ́mi máa mú yín lọ mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo ẹ máa níyànjú tí bá mi ní débẹ̀. ìyá mi ìyá àbí báwo wà ní. kí ni ẹ̀ ń ṣe lọ́la. kí ni mò ń ṣe kí ni tí mò ń ṣe. tó bá ti dọ̀la ohun gbogbo kó wá torí bó ṣe máa ń fẹ́ni sọ fún bọ́ọ̀lù yẹn tá à ní orí ẹ̀ o. ó máa wá màá mọ yín lọ́la ọ̀rọ̀ ẹ̀ tí ó ti ó ti ń disgrace family yìí ó ti pọ̀ jù. sú o kò ti sú mi o nígbà tí kì í ṣàfihàn ó ti sú o ah, ee eh, bẹ́pẹ̀ ni o bẹ́ẹ̀bù ni o ẹ́ bá fi ṣe ni òbí kan ní tí bá tẹ̀ lóyè mi rọ́ ni mo pa. ọlọ́run gbogbo ẹ̀ máa sọ̀tà. gbogbo àwọn tó yẹ kó máa sọ̀rọ̀ sí ọba yìí bá ti lọ borí burúkú ẹ̀yẹ báyìí ajá kọ́kọ́ máa kọ́ gbogbo èyí láyé mi orúkọ tí wọ́n sọ mí tí kọ́ máa pè mí náà. tí mi mọ ìmọ̀ nǹkan tí mo ṣe fún wọn o ẹ bá ń bẹ̀ wọ́n. ẹ sáwà fún mi ẹ ẹ wọ ẹ ẹgbẹ́ mi pálọ̀ wá ẹ sáwà òkúta àbírí ikọ̀ ẹ wọ́n o ó tún mi ìmọ̀ nǹkan tí mo ṣe fún. kí ni ìṣòro tẹ ẹ ní gangan nípa tó sí. wọ́n mi. ẹ ti wá ẹ bèrè sí ní fásitì mo sọ fún yín mo ní òsínlẹ̀ mo ló ti rìn dálẹ̀ ẹ wá tún kọ́ra yín wá ẹ wá yọjú lẹ́yìn wíńdò ẹ wá pèsè. Ah, ṣé wàá làwọn àmì ọ̀nì àyè fi sílífà lọ́rùn náà kò sí ní ó ti rẹ̀ dálẹ̀. Ah, ìyàwó ẹ má bínú kì í ṣe pé a wá yọjú a fẹ́ à ń lọ ni omi wá pọ̀. àwa ni a gbàgbà ah, kí wọ́n burúkú wò lélẹ̀ irọ́ tẹ̀ ti ọ̀rọ̀ rárá rárá bóyá bò yín lẹ́yìn ẹ̀sà àbí kò bò yín lẹ́sẹ̀ ó yá ilé wa. ilé wa ẹ ṣe gan. ẹ wò ó ẹ bá tún fi padà wá wá sí fáwá n tẹ́ ẹ gbé ẹrù ẹ ní màá dìde yín lórí ṣé lórí yín ò pé. kò fi àjò olúwa rẹ ní. ẹyẹ mi bàjẹ́ ẹyẹ mi bàjẹ́. kí ni wèrè kí ni kí ni kí la gbé tà nígbè ah, sílífà kan wà bíbà sílífà tó jẹ pé kò tó nígbà kọ́bọ̀ bójá nu mọ́tò bójá tọ́lẹ́tì èyí ó gbẹgbẹ́ nu sọ̀hún kó bá jọ ní ọ̀kadà sílífà àtijọ́ gbọ́n ọ̀kadà rẹ̀ ọ̀kadà sì ń gbé wa lọ bóyá ìṣẹ̀wà ọlọ́kadà gbó orúkọ òǹdàlùkà lọ́kùn eléyìí wájú wa bẹ̀rẹ̀ kéèyàn fẹ́ kéèyàn ṣe fẹ́ five hundred thirty yẹn sílífà òní bèrè kọ́bọ̀. sílífà nìyẹn wà ní sùúrù ó kọ́ rọ́jú rọ́jú àwọn àwọn tó wọlé ṣe sílífà. àwọn ọmọ ìkúrọ́ ti wá. ọyẹ gbàgbé dàrí gbàgbé dàrí kí ló fi yàtọ̀ sí sílífà ìtọ́ wà láyé ẹ̀kọ́ ló wà láyé sílíbà. wà á fi sílíbà yọ ọmọ bá láti kù. èkó kí ló máa bẹ ẹja pẹ̀lẹ́ kó tó pẹ̀lẹ́ o máa bẹ ẹja pẹ̀lẹ́ kó tó pẹ̀lẹ́ o. èkó èkó ti yàtọ̀ sí tìgbà kan mọ́mọ́ a sì mọ̀ sọ pé kò èkó èkó tó ń sọ yẹn kankan ló bí mi nú. Ah. èkó wo èkó wo èkó wo èkó wo ló kankan lọ sọ. àtẹlẹ tó ti sùn tó gé. ìlọ́wọ̀ fún wọn fún wọn. wọn sọ àtọrọ lọkùnkùn dàrí tó láwọn òbí mi sọ fún ìyá wọn inú òwú wọn ti jáde kó wọn fi bábísì wà lẹkọọ àwọn tó wọn bọ tàbí bábísì ni. ọmọ náà lọ́dọ̀ tó bọ̀. kó ni mo ṣe mọ́ ni. ẹ má rí ma pákéjì wèrè ní pákéjì lè kọ́ ló pákéjì pákéjì. òkèlè mo ṣe báyìí fún mi o. mo gbé fún o káre tó wà ti sinimá bá jọ ṣe kọmpitíṣàn ó máa jábọ̀. wàláì wàláì ó lè rí jọ mi mi ìfẹ́ mọ sí nípa kò lè rí jọ ọ̀dà àwọn eléyìí gbàgbé wèrè kí ló ń ṣe é. bá ti mú kọ́ fún màá sílá sí èmi ò ń là ẹ kí ló fi yà kí ló fi yàtọ̀ sí bèbí bùtíkì ẹ ó kàn ṣe ẹ kó wà ẹ kó wà kó wà ká ṣe taro pèsè kó wà. ẹ má fọ èmi ló fẹ́ wà là kó náà má fọ jẹ́ kó yẹ o. ó yà á lé ẹ jẹrè. jẹ́ kó yẹ pé ẹ dẹ́kun. láti ilé kí. Okele. Ah. Ẹ̀mí sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ wà mí bá mi. Ah, Yà ẹ̀ kò sí kátó kan pẹ̀lú sọ̀rọ̀. Ẹ ṣe ẹ̀ ẹ̀ ó ti yé mi. Ayé ayé ayé ẹ̀ ṣe tó yẹ ọwọ́ sàn. Ẹ má wọrí ẹsẹ̀. Ẹ̀ eh, gbogbo Yorùbá. Ẹ̀ eh, ah, èmi máa gbogbo Yorùbá. Ẹ̀ eh, ẹ̀ kò sí nǹkan tí a fẹ́ sọ pé ẹ̀ sórí ìlú wa tí wọ́n wá tírélà ń bá mi sí àárín àwọn ìjábọ̀ ọmọ mi lọ́wọ́. mo ti kọ́kọ́ sẹ́mọ̀ tó bá rí o mo ti sẹ́mọ̀ tó bá tẹ̀mí sọ nígbà tẹ̀mí kẹ́kọ̀ọ́ máa bẹ̀rẹ̀ sí wá tírélà ee kò síbi táwọn èèwà àdé tí bá gbọ́ báyìí tírélà á máa bọ̀ kà tí ó bá ti wá di pé bírèkì tún dá èmi máa wò táwọn yẹn wà màá já wọn lẹ <laughs> àkànjá ṣé ni àkùnsí kan today kábẹ̀rẹ̀ kásáré. olórọrùn a lè wọnú sọ́ọ̀bù ó lè torí pákó ó lè tẹ̀lé lọ́wọ́ ibi gbogbo tó bá gbà náà là wá sí. anyway mo ní hotel sí àlejò. ó lò tẹ́rù tó bá tíráyì mo ṣe wà yìí ẹrù mi kó sì kàtó jẹ́ kẹ́nu mi bàjẹ́ máa fẹ́ ló túlẹ̀ bí ẹlẹ́dẹ̀ àìmọye irun abẹ́ kiri tó máa mọ̀ mí lẹ́yìn ọ̀dọ̀ àwọn sílífà tó máa fi kíkà báyìí wọ́n rò pé mo ta ìwọ̀n ẹ̀ máa tó wọn a lè máa lọ báyìí a lè máa lọ báyìí. mo ti ní àwọn ọdún sọ́ọ̀rì bùkì ẹ̀ta bùkì ní abẹ́ ẹ̀ ah, ẹ̀ ó ti yé mi. <laughs> o ti o ti wàhálà ẹ ọ̀la sá ọmọ àgbà tó fi lọ́la. pẹ̀lẹ́. Oye ma guy. Guy. Dúnà nígbà tó dé bá yìí sí, ó ní pé òun ní bùkì. Tí láì ṣe ìfàyàwó, tí ó fẹ́ supply rice ní àbí tọ́kọ̀. Wọ́n mọ̀ bó ṣe lọ fún ṣáà ẹ̀fọ́ àwọn ilé ìlú oṣù tilẹ̀ yìí. Wọ́n ìwà yìí, location máa tún fà Wọ́n ní àwọn ilé òní jọ́sìn yìí. Ah, back to back, wọ́n máa padà ní fọ́ọ̀tì nígbà tọwọ́ ó dọ̀kú bára mi tó bá bọ́ sọ́wọ́ sóògùn ah bá tó bá. iṣẹ́ pọ̀ ah ah mínísítà gọ́vnà sẹ́nitọ́ wọ́n bí má tán má tán tó bá lè bọ́ sọ́wọ́ àwọn wálé ẹni tí wálé tí máa fi adé nígbà kù ó máa bọ́ sí ilé jẹ́ master. ó ṣe wà ìfúnwọ̀n ni mo fún ẹ ní ìdọ́jú ẹ àwọn mi wá rọ̀ mi bẹ́ẹ̀ kọ̀ pé ó oh, sọ̀rọ̀ mi àwọn ẹ̀yà tó tẹ́mi ti ń jẹrìí mi lè lábẹ́ jẹ́ ó ti yẹ. má bàbẹ̀ jẹ́. ẹ ó ti yẹ bọ̀bọ̀ yóò ọ̀tẹ̀ wà nínú àkàyè torí pé yànjú láti èkó gbogbo àwọn lẹ́bọ̀ tí wọ́n lò mọ́ ó fi kún irun ẹ̀ àbí kí ni gbogbo lè ọmọ sáà ti lò tán. sí ní bàjẹ́ tó yẹ kó máa ṣe promo mákẹ́tì òkòkò yìí. ẹ lọ sẹ́mi ìmọ̀ ayẹyẹ ta sọ́wọ́n ní ṣe kí mi wé. Ngbọ́, Chike ṣí blẹ̀sì. Deliver, deliver, deliver ooo. Kò máa ní tìjú kankan. Kò máa ní tìjú kankan ohun tó ti ní lójú tó jòlè lọ́tẹ̀ o. Eh, alágbèrè kò máa gbélé ọkọ oníṣìná o kò máa gbélé ọkọ o. ibo ọ̀gbẹ́ni. ń bọ̀ ń bọ̀. báwo ni. Ah, ẹ̀yin ọmọ èkó yìí ah, táìmù ti lọ gan o ah, ìgbà máa bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ títí lọ tó tó yìí. èyí àsìkò gan ò dúró yẹn. owó kí lè lè bù owó kí ló fún mi ṣé owó iṣẹ́ tó ṣe ni tàbí owó vum àbótí rẹ̀ ni o wá fẹ́ lọ fún another round o ní ìdòmí láti calm down kọ́ lọ báyìí hold that because i don't understand owó kí lélẹ̀. Ah, máa kò ṣe fílẹ̀ gbogbo kí ló ń ṣe é náà kí ló ṣe tó ṣe máa ló understand ẹ̀yin ọmọ èkó ṣe máa ń pọ̀ nǹkan tó yẹ kí ẹ pọ́n báyìí. ṣé owó iṣẹ́ tèmi ṣe lélẹ̀. iṣẹ́ tèmi ṣe nìyẹn owó ẹ̀ ni mo fún ẹ. kí ló ń ṣe lẹ́yìn náà ah, kí ló bá mi sọ yìí náà owó kí lélẹ̀ owó kí ni owó what's this kò what is this this is money five hundred naira iṣẹ́ tí mo ṣe owó ẹ̀ ni mo fún ẹ yẹn. ok owó iṣẹ́ tó ń bá àwọn ò ń sanwó ah, ah, sílífà kọ́lọ́ ah, kọ́lọ́ máa bá mi kí ọmọ ibi tó wà ó lé mi kiri dì sí nǹkan tí wọ́n rí lọ́fẹ̀ẹ́ ló fò yìí torí lọ́fẹ̀ẹ́ ló fò yìí sílífà ṣe ń wà tí mi ò tí ì fún. nǹkan tí mo fún ẹ tó kàn rí lọ́fẹ̀ẹ́ tó kàn ré mi lórí ìkọ́ tó kàn lò mí hmm. gbogbo nǹkan tá a ṣe náà kò ń ṣe pé ìwọ gan ló pariwo jù. ìwọ náà gbádùn ẹ. ìgbà tí mo gbádùn ẹ gan ìgbà tí mo bá ṣe kò ń ṣe bí ìgbà tó yẹ pé raping gangan ló mú wá gangan but mo kàn wípé it's one of those things ìgbà tó kọ́kọ́ ta kọ́ fẹ́ bẹ̀rẹ̀ gan ó fẹ́ yọ lórí ẹ̀mí ni but nígbà tí kódà máa dàbí ìgbà tẹ́ pé ẹ̀ kàn mo ṣe mo ṣe mo mo mo mo mo dẹ̀ enjoy ẹ̀ mo enjoy ẹ̀ o ṣe gan my dear sílífà gan ń gbowó lọ́wọ́ wa sílífà ó ṣì ń wá mi jù sí i mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí èmi ni mo mọ̀mọ́ nǹkan mọ̀mọ́ fi ara mi ṣàwọn fún kí ló ń ṣe orí ẹ̀ ògbìn ó kàn rò nìkan wà ẹ̀ mo kàn wà kí n kàn ṣíìpù bẹ́ẹ̀ yẹn ni as a responsible ọkọ tẹ́mi jẹ́ ni mo kàn ṣe wo pé kí n kàn ṣe lè fún wọ mo dẹ̀ ná o get ẹ lórí sógo ìwà yìí nsì máa tún ẹ pé ṣùgbọ́n a tún máa ní nice time a máa ṣe a máa mọ̀ ṣùgbọ́n jọ máa sọ kí ní kàn fún ẹ má lọ sọ fáwọn èèyàn dà o mo ṣe rí o má lọ sọ fáwọn èèyàn tó bá jẹ́ ẹ̀kan bẹ́ẹ̀ ní bá mi ṣí àìwọ́dún kò kàn mí o ṣùgbọ́n pẹ̀lẹ́ máa dẹ̀ ọ́ lójú ẹ̀ ah! ó dàbí pé kí n má lọ ló ń ṣe o ìjọba ọkẹ ọjọ́ kan mo ti kó sí orí yẹ. kó sì lọ jà rẹ. màá rí ẹjọ gbọ́ àá ríra mi. ẹ kí ni ọmọ yìí ti látẹ̀ka àti pé wá ṣé búkì náà ló le tó yìí kọ́mọ̀ jẹ́ pé tuntun ṣe woro sí woro ìṣẹ́jú mélòó lèèyàn fẹ́ lò àwọn olùwà yìí mọ̀ kárí o ọlọ́run. Eh, ah. ẹ káàbọ̀ ẹnugu jọ bẹtẹbẹtẹ kí ló wọn bí jọ kí ló ṣe gbé màmá mi rè wè ah! tẹ́lẹ̀ ṣe bí tẹ́lẹ̀ nínú kù kéwù jẹ gbé gọ́gọ́ kéwù kọ́ ọmọ olójà wé kéwù jẹ gbé. sọ ma pèsè ẹtí láti méjì mo wá mo wá mo wá supply fún mo wá supply ní olùsí ni kéde wo kéde kéde kéde wọ́n ṣe. baby jọ please kala who is it. bá bèrè who is it baby who is it ẹ eh? who is it to you. ẹ̀yin méjèèjì lè calm down. ṣẹ́rí kìíní ó pọ̀ nílẹ̀. kíni. ẹni pin ẹni ìwọlé ẹni jẹ́ tán. ní n bọ ní ọ̀pin ọ̀pin. èmi náà bá yọ pé ìgbà tó tó dùn ọba tí wàá bẹ dúdú jẹ náà máa bá mi. ọmọ ìṣẹ̀lẹ̀ tó máa bẹ̀rẹ̀ àjọ bẹ̀rẹ̀ fún ìṣọba àdébí ọjà ṣébi lọ dùn. Ah, ẹyin méjèèjì ẹ calm down. Ẹ jẹ́ ká ṣe papọ̀. Ẹyin wọn ló máa ti dùn, you know. Tẹ́ bá tẹ̀ pé twenty gan-an ẹ̀ jẹ́ tán. Tó gbọ́ ọ̀rọ̀ àlùbáríkà náà knowledge tó rí wisdom ló lè mi ṣó gbọ́. Ẹ̀bẹ̀ mi náà mo wà mo apply knowledge ni lọ́dún síta kí n sáré sí. irọ́ yẹ́lẹ̀ wọ ah. èmi lè kọ́kọ́ ṣe kiri mọ́ ọmọ wọ yìí ẹni wọ́n tẹ̀ mọ́ wọ yìí òun lè bá kọ́kọ́ bẹ́ẹ̀ dẹ́. lọ́dọ̀ ọtọ́ bá mi nu rúùmù. ó dà àfẹ́ chẹ́ǹjì mi. rúùmù ìwọ ló ṣèjì rúùmù ìwọ ló ṣèjì náà ṣé o ti wẹ̀ dán. ibi tó ti lò ní kébì wà. àlejòwọ̀ ni kíwá ni mo bá sọ́lẹ̀ tó kù sí blẹ̀t nìkan. kó o bá sọ́lẹ̀ kọ̀ wẹ́lẹ̀ mo wẹ̀ lọ́ọ̀ bá wẹ̀. ṣé o ti eh, wẹ̀ ìtẹ̀mí mo sì fẹ́ lọ wẹ̀ ní onímọ̀ lóde. ó yà ìlà wẹ̀ káà ṣe mo nà má ṣe ẹ kẹ́ mọ bá ní jẹ́tọ̀ olókùnkùnú bẹ́ẹ̀ ní bẹ́túrùmù irọ́ ayé èmi ní kọ́kọ́ sí tọ̀dọ̀ mi o kọ́kọ́ tí sọ́kọ́ tún sọ̀rọ̀ jàre oúnjẹ kọ́kọ́ rẹ̀ balẹ̀. ẹ máa ẹjọ́ ẹ má ti wọlé eh, eh. adó máa ṣe máa wọlé eh, àdébẹ pé twenty ẹ lè jẹ ah, twenty. èmi kan láì olùkú ó sì sòro bá ìjọ ọmọ papọ̀. bẹ́ẹ̀ ni o dá àwọn adédè ẹjọ́ rẹ̀ papọ̀ àwọn èkó méjèèjì ní àyà méjèèjì lọ́dọ̀ ẹnu sọ́run lọ́ọ̀ tí mo mi tán ẹ ó ṣe lẹ́gbẹ̀ẹ́ rí. wẹ́yà mo tó dúró mi ò pàápàá. Ah, ah, ah. wà ó sì bọ́lẹ̀ lọ rí. mo dẹ́ wọlé mo dẹ́ wí sí mo dẹ́ ṣerun má ṣe. ṣe ká ṣe wọn má ṣe dára yìí eh, bẹ́ẹ̀ ni. Eh, ẹ ẹ ẹyin sùúrù before then eh. oníkan tí mo fẹ́ sáré fún mi méjèèjì. ẹ jàwó jásáré ṣe lè tàbí ṣe dọ́ta bá ti rá wọn wò. wò wò fọkùnrin balẹ̀ ṣòro òun ten minutes ń dùn ọtí àti ìdí nípa àpapọ̀. kò wá kí ten minutes tó sọ ọkọ̀ ti bá wà àwàgá mu ni. ah ìníwàdà rárá ó gbọ́dọ̀ ní dent. ó dà wò jẹ́ ká ṣe sí ti àtẹ́ká ṣe wọn àmàṣe. let's go a máa sáré tó bá ti dé sí gbogbo nǹkan tá a fẹ́ ṣe gbogbo eré tá a fẹ́ ṣe a máa ṣe tó máa tó wà lọ́rùn bọ́ fún dẹ̀ ẹ̀jẹ̀ sáré fi hàn. ẹ ó dà ẹ jẹ́ ẹ má wọ̀ ẹ jẹ́ kí n wọ aṣọ àtọ̀dọ̀ mi náà ẹgbẹ́ ọ̀run ṣe ìwọ máa wọ aṣọ lọ máa bẹ ní sáré. níbo ni máa wọ yìí lọ àjọ lọlẹ o a bẹ̀rẹ̀ tọ́ dọ̀rọ̀ rú o o bẹ̀rẹ̀ tọ́ dọ̀rọ̀ rú o o bẹ lọ sí kò sáyè sáyè. ẹ jẹ́ ìnigbàgbọ́ ìwọ gan èmi ò láyé kiri nǹkan báyìí ah, ọbẹ̀ ṣe skin play nu ọmọ ọdún sọdẹlẹ ọdún sọdẹlẹ tọ́ba mú káàsì kan mú káàsì kan èwo làbí ọmọ ṣe káàsì. tọ́dọ̀ rẹ filẹ̀ olùyọ̀ ọmọ fi àwọn labi òtígbà ìròyìn nìyẹn kan ti ń pè àwọn ilé kùtì onígbà tó máa pè ní nínú ọdún máa sọ pé ìwọ lọ́mú lọ́ọ́ yàrá wọ́n lọ́mú yàrá wọ́n lọ́mú yàrá. a ah, kí ló dé láyà ah, tó gun skin play tọ́jọ́ sọ́n balẹ̀ tó gun pé ọmọ ọ̀pọ̀lọpọ̀. <laughs> fílẹ̀ náà ẹnu wálé filẹ̀ ó bẹ̀ yọ ọṣẹ wo wo gbé apá kan débi uh, uh, gbé apá kan. Gbé apá kan gbé apá kan filẹ̀ má jọ ní dent. calm down let's go. Ah, eh, eh, eh, ah, ẹni tó má fọ ọkọ ọkọ ẹ ta ni tó má fọ ọkọ bẹ́ẹ̀ ni ìbá yìí dára. o bá bẹ̀rẹ̀ o bá bẹ̀rẹ̀ o bá bẹ̀rẹ̀ nínú má fún ṣáàjì lọ́dọ̀ rẹ̀. oníranù onídọ̀tí. Ah. bàbá tó ìtọ́ yìí èyí máa tó ìrè e gbọ́dọ̀ jẹ omi. kí ló dé ọyún bọ̀dọ̀ kára ti báyìí báyìí. àbí ẹfẹ̀ dárí maruwa lè kọjú àbí olórí burúkú maruwa ẹ̀ dán. ẹ àti maruwa àwọn àtọkàrà tó bá tiẹ̀ wá gbà wọn. ṣé bó gbẹ̀yìn lọ sí uch. ó yà wọn lọ jẹ́ pọ̀ tẹ́lẹ̀ wọn ẹ ni wọn kọ̀ọ̀rọ̀ ta kí sí báyìí. ẹ wò ọ bì tó. ẹ máa sọ létí wọn ti kíkẹ́. calm down calm down. yes ó tẹ̀ mọ́ mi pé bàbá tó yìn rábà wọn iṣẹ́ rédíò ní kìnnà kọ́ ń gbèsè ayé wọn. ṣeré máa tẹ wò lẹ́yìn. ẹ bá tó yìn. ó ra ọjà lọ́wọ́ rẹ̀ ní Susan ah. ọjà yín dé wọ́ọ̀t twenty thousand èyí náà ẹ gẹ̀ sí i. èlò bàbá tó yìn àgbàlagbà wàrà. Ah. Ah. bàbá tó yìn hmm? ẹran bọ́ksà àti singlet lọ́wọ́ èèyàn. Eh? irú boxer àti singlet wo lẹ́yìn náà rà tẹ́ sọ̀rọ̀ kí ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé. ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọba tó ń ṣe ẹ̀mí sọ̀rọ̀ ní lọ́bọ̀ ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi. ó pè mí hmm. ó dà bàbá tó yìí mo níhùn ó ní ṣe ká wọlé àmọ́ ẹ má ti wọlé náà ẹ dúró ẹ padà sẹ́yìn náà ó ṣàtún padà pè mí nígbà tó dẹ̀ pè mọ́ àgbà òkè wà ló ń gbọ́ àwọn ìròyìn kan ìròyìn ìròyìn wo ó wá ní pé wọ́n sọ pé mi dápé lọ́mọ ọkùnrin ah! mo ní ẹ̀ẹ́ ti dápé wẹ́ ọlọ́run ni oṣù ọlọ́run èèyàn kan ló ṣe fẹ́ mi o wádà pé òun wá fẹ́ wò ah, mo dà ó gbà ǹgbà tó lóun fẹ́ wò kí la wà fúnra wa fún ó dẹ̀ mú mi wá sínú yàrá kan bí ó dẹ̀ tilẹ̀kùn tó rà ah! mo kàn ṣáà rí pé bọ́sùkòtò nídìí ni the next thing tí mo kàn rántí mo pé mo kàn ṣáà padà dé ó kọ̀ rẹ̀ mí tẹ́ mo wá sún ẹ̀ fún wa ó dẹ̀ fi sábẹ́ dídè ọ̀kì ah, mo wá fẹ́ máa lọ so mo wá wo wa táyì tẹ̀ ti lọ tó yìí ó wá ní àjẹ́ ah, máa lọ mo wá yọ five hundred lápò mm. kó má dàbí ìgbà rẹ pé mm. èèyàn jẹ ojú òtì oh. kí níta rẹ sọ ó dẹ̀ pọ̀ lọ́dọ̀ wa ń bí ọmọlúwàbí bẹ́ẹ̀ báyìí gbà ó ó dẹ̀ àfiṣètì ẹ lọ́dún yẹn lọ́dún lọ́dún gbà ń sọ yìí gan ó tún ń wò mí pé dongo dongo mo ní lẹ́mi gò ó ní àìgbá mi lùtù mo ní mò ń lẹ́mi gò. ṣé ọ̀nà àwọn olùdókòwò wa náà wọ báyìí. àwọn olùdókòwò wọn lùtù náà. ẹ àwọn ọdọ ọdọ yẹn ní pàdé kí n bu àdùn. kò yé mi o. nọ́ọ̀sẹ̀sì lélẹ̀ kẹ́. olùdókòwò náà tó yìí. àwọn olùtù ni gan. olùtù ni gan. ṣe máa wá gbọ́ tèmi báyìí. gentleman ṣe rí plate máa ń lẹ́yìn so ṣé àtìlẹ́yìn láti pàdé ẹjọ́ géèmù. mo máa ń ṣẹlẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. síwá. bẹ́ẹ̀ni just the arsenal tó ti ṣe sí yóò náà máa play. Ah, wọ́n wọ́n eh, eh, èmi nìbẹ̀ wọ́n máa play ní four o'clock. Ah, eh, so tẹ wá rí èmi mo ti wà èmi ò tẹ wá play game kankan mọ́ àti summer àti winter mo ti postpone game nítorí ah. pé dry season ni mo wà. tata yìí ni ká yìí play nígbà. àwọn náà ti play mo ti bọ́ lẹ́mẹ̀ wọ́n ní ká fara wa ní social distance. ẹ jẹ́ ṣe ní. ẹnugu ẹnugu ẹnugu mi ò fi play ní summer. àti kí ló máa ṣẹlẹ̀ báyìí lè sọ fọ́kọ bó so gbèsè owó iṣẹ́ tó ń ṣe twenty k tó bá ti lè so kò sí wàhálà. ní ibò ẹ wo bó ṣe dúró gbogbo ojú rẹ kò kọkọ bó ṣe wà yí àtọkù ẹ àtàyè kò wúlò fún mi ẹ máa rán. Hmm? ìyá tó yìí ìyá àwọn òbí ah. tẹ bá wa ní ṣé mi sọ fún yín lọ́jọ́ yẹn ṣé mi tẹ bá wa ní ilé. ọ̀nà ọ̀rẹ́ mi kẹ́ bá wọn sí. ọkùnrin máa máa máa san fún ẹ̀rọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe ó ní iṣẹ́ kan tó fẹ́ gbà so ẹ jáde lọ ṣiṣẹ́ yìí tí bá ti wá dé màá fẹ́ yìí. ẹ má wọ̀rẹ́ ẹ má ṣe é fún ah, mi. àánú ẹ má jẹ àṣọ yẹn ẹ tún má jẹ bàbú ṣe yẹn mọ́ ẹ ah, jọ ó mú tún wà ó kéde. sílífà ni má ṣàwọn sílífà ni má ṣàwọn àtàkàtúráyà ataka turaya 아, 아. 야, 슬리퍼. 응. 뭐야? 슬리퍼. 응. kí ló ṣe. ẹlẹ́dàá mi ò ẹlẹ́dàá mi sílífà hmm. kí ló dé sílífà kí ló dé kí ló ta yẹ ní àbáyé hmm. sílífà ṣé èmi ni mo ṣẹyàn ni hmm. àbí wọn ló ṣẹyàn táyé wá fẹ́ fi bí ọmọ mú mi báyìí sílífà tọ́ọ̀jì tọ́ọ̀jì ah! ah! ẹ̀dùn ìbọn gbọ̀ngàn ológun yìí ti wá ìyá sílífà ìbílẹ̀ yìí wà téèyàn yóò ṣì tínú tèmi bàjẹ́ ẹ́ ọkọ mi ó ti lé mi síta nítorí pé sílífà ó yan ọkọ mi lálẹ́ ẹ̀yin àti ẹ̀wọ́n àbí inú yín ń dùn mi ìríbi lọ mi ìjáráyé mi ìjérò ọ̀run àwọn òbí tèmi wọ́n ti ní kí n má o inú òbí mi o àmọ́ nǹkan ẹyọ kan ni mo wá bí tí mo wá sọ fún yín ìyá sílífà ìyá sílífà ìyá sílífà ṣẹ́rí ọmọ yìí kò tún dùn yín nínú mọ́ kò tún jẹ́ kẹrí nǹkan dùn mọ́ láyé yín òṣì lẹ́ máa bá kú àtẹ̀yìn àti sílífà gbogbo nǹkan tí sílífà bá ti ń ṣe òṣì ló máa jámọ́ fún yín ìbànújẹ́ ló máa fún yín ó máa máa dójú tì yín ẹ ní ṣe oríire lórí ẹ ẹ máa rí. sílífà kí ló dà wá ti ológun ìwọ̀n. ìjọba ọkọ ẹ pè ìṣòro ọkọ ẹ ló mú wọlé. ọkọ ẹ sì kò ah lọ́dọ̀rọ̀ síríkà dẹ́wọ̀n ló dọ́dọ̀ mi nídọ̀wọ̀n ló dọ́dọ̀ mi ah ah. sílífà ni máa ṣàwọn sílífà ni máa ṣàwọn àtàkàtúráyà lọmọ ẹ àtàkàtúráyà lọmọ. olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ àlàáfíà fún mi. àlàáfíà fún mi. ẹ má bínú pé mo ta ẹ dúró mo ń àtẹ́ǹdì sí àwọn àlejò kan ní ilẹ̀ àánú ẹ má bínú sí. ẹ kò ṣe. àbínú sá àwa náà ló pe ìránṣẹ́ Ọlọ́run ẹ̀dẹ̀ máa ń bí sí Ọlọ́run á jẹ́ sàgbára dọ̀tun. àmín. àmín Jésù àmín Jésù ẹ̀ẹ́ eh, màdìá mọ́mì wa ṣé ọmọ tẹ́ ń sọ̀rọ̀ pẹ̀lú jókòó yìí. ọmọ bíbí inú yìí ni. Uh-uh. ọmọ mi ni. àwọn lọ́bì sá àwọn ni. kódà kò níwájú kò ní lẹ́yìn ohun púpọ̀ lọ́lọ́run fi ṣìkẹ́ mi. mọ́mì iwájú olúwa lẹ́wà yìí ó dá inú pé ilé bí ọmọbìnrin yìí alàgbà mi ìgbà tọ èmi ni mo bí nǹkan mi èmi gangan ni mo bí. tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. yes sir. orúkọ jésù. àmín. agbára ẹ̀jẹ̀ jésù. àmín. olúwa ọlọ́run ayérayé. yes baba. àkọ́bí nínú àwọn ọ̀run. yes gbogbo ohun tó bá ṣòfò olú ẹ̀ bá àtọ̀mọ́lẹ̀ sí. àmín jésù. Yes gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú òkùnkùn tó ń ta fàṣínú mọ́lẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí i. àmín jésù. ẹ gbàdúrà wa. àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. mọ́mí wa. alàgbà. a mú mi rí nínú ẹ̀mí wípé ẹ̀mí òkùnkùn yọ ọmọdébìnrin lẹ́nu. Ah. ẹ̀mí òkùnkùn ẹ̀mí bí àgbèrè ẹ̀mí àgbèrè ẹ̀mí kárí ká má mójú kúrò bí àwọn ẹ̀mí yùnkẹ́yùnkẹ́ ẹ̀mí ìfẹ́kùfẹ́ ara ó ń di ọmọdébìnrin lẹ́nu Jésù. ẹ wò sá ṣe rí mi ẹ má kí sọ pé ẹ ti sọ̀rọ̀ tán kódà ó ti sú mi alàgbà gbogbo ohun tí mo ní láti sà lágbára gbogbo ohun tí mo lè sà nípa gbogbo ìgbésẹ̀ tí mo lè gbé gẹ́gẹ́ bí abiyamọ ni mo ti gbé ẹ kàkà kéré àgbọn ẹ̀dẹ̀rọ̀ ńṣe ló tún lè kókó sí i ó tẹ̀ ti wá sùn mí ṣé ẹ rí ọmọ mi ò mọ̀ ọkọ̀ rárá kíní tà ń sọ yìí tó bá ń fò ní orí afẹ́fẹ́ ó máa wọ̀ àmọ́ ó ti sùn mí kódà níbi tí níbi tí tó jà rábà ẹ̀ tó bá jẹ́ pé ṣe pé bàbá ẹ ti ṣaláìsí tipẹ́tipẹ́ ni a ti ṣe ti bàbá ẹ náà mm. ó ti wá di ẹ̀wù ó ti alàgbà ṣẹ́rí ó ti wá di ẹ̀wù tó kódà tó pé ládùúgbò ibi tá à ń gbé gan ojú ti ń tì mí mm. mi lójúmọmọ báyìí mi ò kí ní rìn níta àmọ́ ọmọ mi ìwúlò kan kò lójú tì kódà tó bá ń kọjá lọ báyìí wọ́n á tún máa sọ̀rọ̀ ẹ̀ òun náà tún kọsẹ̀ bá wọn bẹ̀ níbi tí wọ́n ti ń ṣe yẹ̀yẹ́ ni o kẹ́ ẹ̀ lè mọ̀ wípé ogun ńlá pátápátá gbáà ni ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ bá mi bí ọlọ́run ẹ bá mi bí ọlọ́run lórí ọ̀rọ̀ ẹ ó ti sú mi mo ti ságbó pátí mo lè sáré gẹ́gẹ́ bí abiyamọ. ẹ mọ́mì wa. yes sir. kò sí ogun kan tó le tó kọjá àdúrà. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni iṣẹ́ ìṣègùn la máa ṣe fún ẹ. ẹ ẹ jọ sá ṣé a lè ṣe báyìí ni a ti rẹ́dì ẹ̀. Ah, ah. ló tẹ tó ń kàwé sẹ́yìn ẹ̀yin náà mọ̀ pé tábà fẹ́ ṣiṣẹ́ ìṣẹ́gun ọjọ́ tíìzì la máa ń ṣe kí lọ́jọ́ òní mọ́ndé. ọ̀la ni tó bá dọ̀la ẹ̀mú wọn wá gbogbo ẹ̀mí yùnkẹ́yùnkẹ́ ẹ̀mí àgbèrè ẹ̀mí káríkámàmùtú kúrò àdòpin. àmì jésù ẹ fọkànbalẹ̀. alàgbà tábà bọ̀ lọ́la yẹn sà kí ni àwọn nǹkan tí a máa nílò tí máa ṣètò ẹ̀dá ní ẹ̀mí ìpè bíi. bí owó iye tá a máa mú dání sà. ọ̀fẹ́ ni ìgbàlà. ẹ bóyá ẹ lè láwọn nǹkan èròjà kọ̀ọ̀kan tẹ fẹ́ lò tá a máa rà ni mo ṣe béèrè. sẹ́rí nǹkan kan tó ń bọ́ lọ́mọ dání tó máa mọ̀ lọ́la òun ni aṣọ àdúrà sùntánà ẹ̀jẹ̀ kan wọ̀ dára ẹ̀ máa bọ̀ ó ti tán. pé owó ẹ̀ ń àfihàn ah, wa àlàáfíà alàgbà ẹṣọ adúgbẹsà orúkọ jésù. ọ̀nà tó yẹ kẹ́tọ̀ ẹ̀tọ́ ọ̀nà tó. ṣìnà kò kí ń ṣìnà òwe ẹni òṣà ló ṣọ̀rẹ́ àfi òhàyè e. irúkọ wù wọn bẹ́ẹ̀ wọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ ń wọgbà ó wọgbà lọ ò alọba wèrègbè ń bẹ nígbó ẹni bá jáwọ́ àmọ́ mẹmẹ o sílífà.

ẹ wo mo ní láti máa lọ sékòó tí màmá ẹ wò tí n bá jáde kó lọ́dọ̀ yín sí mm. express ni mo jáde sí ẹ̀kún lọ ni kò sí tó máa dín mi ah. lọ́wọ́. ẹ máa gbọ́rọ̀ ọ̀dà èkó tó lọ́n gan jù lọ ni ṣé ó lé ń tọ́ lọ bá bẹ̀ ni kò sẹ́ ń tọ́ lọ bá bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ńgbà tó bá jáde sí express nísìn tó ń lọ tọkọ̀ bá bàjẹ́ kí ni ó ṣẹlẹ̀. èwo iṣẹ́ fẹ́ máa ṣépè fún mi. Hmm, ṣépè ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń rìnrìn alẹ́ ni. ń hmm, ṣépè. wọ́n wá ní irú yẹn ń sìn. Eh, eh, ìdánwò àwọn woodlums bá bọ̀ gégége lọ́mọ tí ó ṣẹlẹ̀ ẹ ń tà ń sọ ni ni eléyìí tà ń yẹjú ni tó bá yẹ pé o ti ṣe eléyìí ni bíi tó ti ṣe tọ̀dọ̀ ẹlẹ́kọ̀ọ́ ni tí ẹ̀yìn èsì wà ń bẹ̀ tí fáàmù wà ń bẹ̀ tí gbogbo ẹ̀ wà ń bẹ̀ tí kẹ́lẹ́lẹ́ ṣé kò ní wọ láti fi rí sun yàn yín ẹ́ àní ẹ tó lè ṣe ẹ tó lè ṣe ṣe gbọ́ ẹ má ẹ má balẹ̀ jẹ́. tó bá tó àsìkò tí máa máa parí ẹ. ọlọ́run rìn ọ lọ́wọ́ kò ní lójú ọ̀yá ṣàgbò wò. ṣá àgbò wò ṣàgbọwọ nṣẹ o oh, ẹmí kékeré mú díẹ̀ bẹ́ẹ̀ ẹ bá máa bá mi mú lọ máa mú ìtókò e lẹ́tà. njọ wo máa gbà very soon. àbí kí wọn bẹ wẹrin ẹgbẹ tó dá. ṣé ká fi ọ̀rọ̀ tẹ́lẹ̀ dá sọ sílẹ̀. a lè filẹ̀ a lè filẹ̀ a lè filẹ̀ ah. jẹ́ àsọ ń kókó jẹ́ àsọ ń kókó ní tèmi ò fi òṣèré ah. wọ́n ara ilé àwọn òye a ta ni wòye. àwọn náà ni. àyà eh. ó tó jọ mẹ́ta o eh, ẹ̀ẹ́dẹ̀gbẹ̀lẹ́ òótọ́ ni òótọ́ ni òótọ́ ni ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ẹ̀lẹ́ àmúlẹ̀ tí ń dàbọ̀. fẹ́mi kọ́ yìí ni. fẹ́mi ni ni fẹ́mi ni ni. ará èkó. ó ti gùn ó ti gùn ó ti gùn bí èso. lásìkò ẹ ò tọ́ ni èmi ló fi yún jọ èmi ló fi gíga jọ àbí. tìlà tìlà. Hmm? <laughs> yóò bá bàbá rẹ. <laughs> gbogbo èkó ńkọ́ ìyàwó ńkọ́ àwọn ọmọ ńkọ́ iṣẹ́ ńkọ́. adúpẹ́ adúpẹ́ ẹ ṣe gọ̀mà. ṣé bó ṣe máa ń fi òru yọ wá sílùú ire. èmi lọ́lọ́run máa fún lélẹ̀ tí mò ń ṣe díẹ̀ yẹ. irọ́ ni òun ni òun ni ìjà yín tẹ́lẹ̀. Ah, lágbára ọlọ́run ẹ̀mí ẹ̀ tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀. àmì àmì ah sílífà. sílífàní. sílífàní. sílífàní. sílífàní. ah o ti rí ah! ti pẹ́ o ti rí sílífà ti pẹ́. Ah, sílífà oníke méjì. sílífà tí ó gbé pò kan lọ́ba tí ó máa ṣe gá. báwo ni báwo ni jẹ́ ah ó di di di di. kí ló ṣe wá gentle gan-an kò lè sọ̀rọ̀ rárá ah. kí ló ṣe. ẹ eh, ó rẹ sílífà díẹ̀ ni ìgbà tí dókítà ti wá discharge ẹ̀ wọ́n ní kí n má jò máa déjúmọ́lé n bá ní tò nígbà tí ọjọ́ ti búra kákúkú jọ kẹsẹ̀ máa rìn káàkiri kárẹ̀ fi lè máa túbọ̀. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀rù tí ẹ̀ kọ́kọ́ bà mí nígbà tó wé gèlè létí ni mo ti ní kí ló ṣe tó fi <laughs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ òní sáré òkè sáré sílífàrí mi ṣá. Mm má parọ́ òun ò lè dáfẹ́ mi mọ̀ mọ́ ọdún wo ló ti rí gbẹ̀yìn. ojú ò lè lọ lára mi àwọn òfin bẹ́ẹ̀ jura lọ púpọ̀. Ah, ẹ jura lọ <laughs> ẹ jura lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni. mo ọmọ rí báyẹn sọ pé mo jù lọ. Ah, ah, fẹ́ mi mm, mm, mm, ẹ jura yín lọ ẹ jura yín lọ. ẹgbẹ́ ni wá o sílífà ó di ẹjura yín lọ tẹ̀gẹ̀ kọ́ ẹjura yín lọ ẹ wo ẹ tètè máa lọ ilẹ̀ ń sún ẹgbọ́ ẹ̀ka ẹ̀la ẹ̀yìn fẹ́mi ó yọjú sí yín la lóòrọ̀ ọ̀la yóò yọjú sí lóòrọ̀ ọ̀la wọ́n yọjú wọn ò bí dá wọn ò bí bàbá ńlá kù ẹ̀ dá kò lè lọ. màmá retí tó mú alátẹ́kù. àbí ṣe ṣe pé Mr. Ajayi ti gba gbogbo ẹ̀ lẹ̀. wọ́n ìgbà o wọ́n ìgbà o. kò kàn sí mi mẹ́. ìyọ́ yọjú sí ńlá ọ̀la kó tó lọ ẹ gbọ́ ẹ káre láyé èmi inú òbó mi ò sùrù wẹ́dà <laughs> ẹ pẹ̀lẹ́ ó o. Ọlọ́run obìnrin. kí lẹ rí ọlọ́nkẹ́ obìnrin. à ah, ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀. obìnrin dàbí iṣu téèyàn máa ń gbìn ní kékeré mm. tó bá máa fi tó ẹ̀yìn oṣù mẹ́ta tó ti máa tó ti máa yọ. yóò máa ta yóò máa yọ bọ̀kùbọ̀kù nígbà tí wọ́n da fertilizer bí wọ́n ti gbìn wọ́n. <laughs> ẹ wo sílífà bí ewùrà. Hmm, àfi bí iṣu kọ. sílífà rèé sílífà ti ta. ọ̀nkú fẹ́mi ọ̀nkú fẹ́mi ẹ̀ ẹ̀ ẹ̀ sà hmm? ṣé kìí ṣe wípé ẹ ti kófìrí wípé ọkùnrin kan wà tó ń da sílífàlàmù nínú ìlú ìṣà. kí ló túmọ̀ sí. ó ní mo ṣe sọ fún yín pé gbogbo nǹkan tá à ń sọ lẹ́ẹ̀kan a ti yanjú ẹ̀ a ti yanjú ẹ̀ yìí tí mo dálẹ̀ fún yín ẹ ò mẹ́nu bà ọ̀rọ̀ lélẹ̀ ń sọ̀rọ̀ pa kí ló kàn mí pẹ̀lú léṣe bẹ́yìn ni mo wá wò ń bí obìnrin kan gbé mi jùlẹ̀ ìkan á gbé mi á gbé mi jùlẹ̀ ìkan á gbé mi á gbé mi jùlẹ̀ ní tó important gan ẹ̀ bá mi sọ. Eh. ṣé mi ò ṣe rí ni àbí mi ò lówó lọ́wọ́ láti fi tọ́jú wọn àbí láti tọ́jú ara mi. Eh. wọ́n dẹ̀ máa dà mí sọ́tún dà mí sósì dà mí sọ́tún dà mí sósì. irú ọmọ yìí ń sìn tó jẹ́ pọ́ ojú mi ló ṣe dàgbà ọmọ kékeré ni tó dàgbà lójú mi eléyìí máa pè mí ju àwọn wèrè tí mò ń kó káàkiri lọ lẹ́kọ̀ọ́ náà. Eh, dákun bí n ẹ jọ gbogbo ọ̀nà tá a bá lè fi ṣe mo ṣẹ̀ṣẹ̀ ń rí níná mò ń wò ẹ̀mí yẹn sọ fún mi pé kí n fẹ́ ọmọ yẹn. ló go èrìà. go èrìà ni. ló go èrìà. ó dàbí pé ọmọ tí ń ṣe ọ rárá ah, kí ló tẹ sọ bẹ́ẹ̀. ọkà ìlà yẹn tó bá yẹ pé tọ ó tiẹ̀ wá wọn pé o gbogbo àwọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ ni wọn ò da wọn èyí sọ ọmọlúwàbí ọ̀fẹ́ mú ìyàwó ńlùú wa tá a wà yìí kì í ṣe bí sílífà o pọ̀ sókè rajà kó fojúlẹ̀ kó wo àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ tó da torí sílífà tó ń wo ni hmm. ah, ìdí tí mo ní ló gbé èrìà ẹ̀rọ fọ ni bẹ́ẹ̀ ni ọ̀ka ìláyé ẹ̀rọ fèsì bẹ́ẹ̀rì wọ́ sórí bó ti wà ní kò sẹ́ni tó lè yọ kùkúmbà ẹ̀ àbí kó yàgbàdo ẹ̀ àbí yọ ẹ̀gẹ́ tí ò lè kí bọ̀ bẹ́ẹ̀ mọ sọ fún aláṣọ àlá ó débẹ̀ yóò yọ tiẹ̀ aláyìnrín ó débẹ̀ yóò yọ tiẹ̀ oníkàmpálà ó wọbẹ̀ yóò gbérí bọ́ sórí alẹ́ yìí tó kẹ̀ dúrónì tó dúrónì tó jẹ́ ní ìmọ̀ tó ṣe sórí tó wá pé tí lífà àgbà kẹni yóò jà sí òwò báyìí yóò sì máa mú kíní ẹ̀ báyìí yóò máa fi kọ pàtó yóò máa fi kò sùpà yóò máa fi kọ báyìí. ọ̀rọ̀ yín ti yé mi. ayélujára ni ayé kan ló wà bó ti wà kò sáyé tí ọ̀hún. mo ti gbọ́ gbà gbà kí n dalẹ́ mi ọmọ àgọ́jẹ́ ti lọ bàbá rẹ gan wọn rẹ mi sẹ́ ń gbà rẹ mi mi ọ̀dà lóhùn dalẹ́ mi dalẹ́ mi dalẹ́ mi dalẹ́ mi ṣé torí pé oògùn ẹyin ẹyin e, e, kíní tí wọ́n fi ń gun àkàbà ládàá ọ̀wá ń sọ pé dalẹ́ mi wọ́n ara ẹ̀ ń ro ẹsẹ̀ tì ní. Thank you ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ olóòtú àbóòrè gbé dákun tí kinní ọ̀hún náà rè kí àwọn kinní búkú ọ̀hún náà rè tọ́lá mi bèbè òkè yìí ah, ẹ̀yin lórí ibẹ̀ bú ẹbẹ̀ mọ bá mu ṣe kọ̀mpútísọ̀n tẹ̀wá sínú ìlú tẹ̀ ń ṣe bí ọba àlẹ́ kan ah, ká dá fún yín láyé. ọ̀rẹ́ mi mo sọ̀rọ̀ bí sẹ́rí bílíkì ló kọ́ kókó ń wájú ọlọ́run sì sí. ẹyin lẹ́nu ló bàbá dá bàbá ọmọ sí nàgbáyà yìí mm-hmm. ẹyin lẹ́nu ẹyin lẹ́nu fi pákéjì sí sẹ́ra wa àwọn àgbẹ̀gbẹ̀ náà máa ń pèlè rẹ̀ ẹ wá wọ olúùlú yẹn wá tẹ̀lé báṣubàṣu. ẹyin náà dà wá yí mi ò rí yín. èmi sílíbà làlà kúkú làlà tí kì í yóò náà ti. ẹmọ ìjẹba àwọn olójọ ṣe bọ́tò nù yà arábìnrin nara yín lẹ́yìn ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ fún ọ sórí àwọn ọkùnrin nígbà tí kí ká mi ìkè ká mi ìkọ̀ mọ́nẹ́jì ẹ̀ ni ẹ tí wọ́n bá ń pè jẹ ká já fún yín. Ah, um, kò ní ah, sọ tí mo gbọ́ o kí lè bá fún ọ létí ọ̀rọ̀ rẹ̀ ẹ wọ̀ mọ́ alẹ́ ká mú yín <laughs> tẹ́ ẹ bá ṣọ́ra àná ẹ wọ́n lọ́mọ jẹ́ lù ẹ wọ́n wọ́n ẹ wọ́n tẹ̀lé bàbá. wọ́n ní òkè ni àní abẹ́ náà ni ó ní o máa wọ́n nù ọ. excuse me um, um it's not one. Ìwọ ló mọ̀, orí rẹ̀ ò pé olóyìnbó kó olóyìnbó kó èyí tó bá wù ọ́ òun ni kò sọ èyí tí mo fẹ́ wá sọ fún un pé gbogbo òsì ló ń ṣe tẹ́ ń dá bá àtọ́yìn dúró tẹ́ jókòó tẹ́ tó kì bá fẹ́ burú lóhùn yín ẹ tún tó bẹ̀wò lábàá yìí iná. ṣẹ́fẹ́ ló bá jà yẹn báyẹn ń dàbọ̀ bíi màálù tí olórí wa. ọ̀rọ̀ àná. ṣọ́tò bí wọ́n tọ́. ẹrù ọba wọn. ẹrù ọba. dákun dákun gbogbo yín lọ́wọ́ nígbà tá a ti dèrò inú èmi rò bóyá wọ́n ti gba bátìrì inú ẹnu wọn kúrò ní. yìí mọ́ pẹ̀lú fún lẹ́sì àǹtí ewu ń dáadáa o orí mi ò pé o orí mi ó máa ń gbọ́ lórí mi o ah, ó máa ń sọ ti mi o ti tanu ti tanu. èyí ò tó wá jẹ́ lọ́wọ́ ká mọ́ ẹ wo bí ẹ méjèèjì ìwọ kì í lọ ni ìjọkíjọ ìjọkíjọ tẹ bá dánwò wò lásàmù ẹ wo ẹ kọ́ ń kù yín. Um, Can I ask what ẹ̀fọn? Ẹ̀jẹ̀ ló máa wò ẹ̀jẹ̀ ló wò ẹ̀jẹ̀ wò ẹ̀jẹ̀ ẹ̀gbọ́. Let me tell you, ọjọ́ kíjọ́ tẹ̀yìn náà bá no but trying. Yeah, yeah, yeah. o, I repeat it. Ọjọ́ kíjọ́ tẹ̀yìn náà bá try ẹ̀. Ṣé ń gbọ́ nǹkan tó sọ? Sleep in jail. Kí n lè dé? Àwọn ẹ̀wọ̀n ló jẹ́ jail mo tún kí lẹ́ẹ̀kan sí pé ẹ kú àmójúbà ẹ kú ara ìjà ẹ kú àlejò. ẹ kú àmójúbà bí ẹ kú léde yẹn bá lọ. kí ló dé ṣe padà rí. àwọn ará èkó ẹ tán nẹ fẹ̀rẹ̀ bá báyìí tàpọ̀ kọ́kọ́ kékeré ń dẹ̀ ọjà bẹ́ẹ̀ ni ọ̀kà rẹ̀ ló ti dẹ́kọ̀. kí ló ti fẹ́ mi lè bẹ̀ ṣé bí tó sọ fún mi ni pé òun á kàn sí mi lé o. ọ̀rọ̀ yìí tó bá jẹ́ torí ọjọ́ òní ẹ̀kọ́ gbàgbé yín ọ sọ̀wọ́ kúrú kódà kí sọ̀wọ́ kúrú nìkan ó gbàǹgbà ló gbé igbó báyìí. ó kárí ọmọ mi. ẹ bá ń gbọ́ owó yín wà lọ́wọ́ mi ẹ máa nẹ ẹ máa nẹ lọ ní tó gbé mi wá àrùn ẹ má jẹ àfọlọ lè sọ lórí ọ̀rọ̀ sí ìfà. ẹ nǹkan kan ṣe ẹ̀yìn ẹ̀mí kẹ́mi wá àrùn àti ìfà ọlọ́run Fẹ́mi àti sílífà lọ́rọ̀ ṣókọjá alẹ́ àná tígbà tí sífà tàbẹ́yìn àti Fẹ́mi ní tẹ́tí gbàtẹ́gbẹ́ ẹ̀ ẹ̀ wọlé sílífò padà jáde mọ́. sílífà ò jáde bí wọ́n ti wá ríra wọn ni ò yé ni àmọ́ kò sí ohun tí ò ṣeé ṣe kò sí tí ò pọ́sibù ìbéèyàn àtẹ̀yàn ni a sì mọ sílífà dáadáa kò sí ohun tí ò lè ṣe kò sára tí ò lè dá èmi náà bí mo lọ́ọ̀fún títí tí kí n tó wà lọ́wọ́ àárín ẹ̀yìn méjèèjì ó ní kò kàn o èmi èmi ògùn bá sàti dọ́dọ̀ yín iṣẹ́ tóun rẹ̀ mí ní kémi ọjọ́ ìmú fóònù tèmi kí n pe òun báyìí kóun sì bá ń sọ̀rọ̀ kóun sọ gbogbo tó wà lọ́kàn káwọn jọ sọ kókó ń bẹ̀ òun náà kò sí báyìí kódà ẹ wá pé ń gbà. ẹ bá sọ̀rọ̀. sílífọ̀n padà jáde ló ń bàtà ìdílé àná. torí ń gbé mi náà lójú o gbé mi náà lójú o sílífàsì ni ẹ mọ̀ ọ́ dáadáa gbogbo èèyàn lọ́mọ̀ pé ọmọ ni kì í ọmọ ni sílífà ìbá ń gbọ́ ọmọ ni sílífà ọmọ ni sílífà. ẹ máa bù àwọn onígun spíkà ní jẹ́ pín pín ọba ti gbé ẹ gbọ́ ẹ sọ ká lọ gbọ́ra wáyé dáadáa wá pín gbín gbín ògbé àbí ẹ̀yìn ṣé wọ́n bá mi kan fẹ́mi kò yóò rí fóònù ní kò níbẹ̀ mẹ́ta lẹ́rù tó bẹ̀ wọ́n bá ra gbomi yóò máa gbọ̀n gbé jìnnìjìnnì ni àdáadáa. pé àkọfẹ kó là ojú oṣù kan pé ara ti ọjà padà hello ahẹ e, e, eré òpin abirí kòńtàkòńtà ta ló fẹ́ pè padà olóhùn jáàgò ní kó òun pè mí padà ní <laughs> hold on wọ́n ti wà lọ́dọ̀ ya sílífà ẹ o hold on hold on ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀. hello ṣàlàfíà ni. sọ̀rẹ́ wa sílífà. sílífà sílífà. eré mi náà ń bọ́ sílífà rẹ̀. kí ni ìgbà tí wọ́n bá gun kó dà ní. sórí rẹ̀ pé sórí yín ò gún ẹbí wọn sọ pé ìgbà yín sọ̀rẹ̀ mọ́ sí dandan ni tó fẹ́ wọlé pèsè tì ní. sílífà dúró náà ọ̀rọ̀ ń pọ̀ kí ló dé mẹ́sùn pé kó bá wa sọ̀rẹ́ ọ̀rẹ́ náà sì ní á tẹ́lẹ̀ ó wá dé lọ́sàn-án kò orúkọ lóò sọ̀rẹ́ mọ́ wàá jọ sọ̀rẹ́ òun já sọ ti tẹ́lẹ̀ ìsọ̀rẹ́ mọ́ ìsọ̀rẹ́ mọ́ ẹ máa lé lẹ́yìn ah. ìsọ̀rẹ́ mọ́ sílífà. Hmm. àbí fún ti máa ń pọ̀ jù kí ló dé. ẹlẹ aláyìí ló pé yẹn lójú. sílífà. ó mẹ́gbà kó fi nà mí. sílífà tó bá tiẹ̀ dé kan náà mẹ́tẹ̀ẹ̀ta ìlàṣẹ ṣe bó sì pè wá wọ́n ṣàlàyé fún wa pé ẹ̀yin ọ̀rẹ́ mi o ń tẹ́ fi sẹ̀mí rè o àbí epo ẹ̀gúsí wá ṣáájú ohun àìdí. bẹ́ẹ̀ ni láti jọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ ìwọ ló pọ̀ jù. Ah. Ah, o ò ní làkàyè. síbi ọ̀rọ̀ pọ̀ òponú ọ̀rọ̀ pọ̀ orí rẹ̀ ó ti dọ́ta ah, tó tẹ̀lé ọ ni a ní ìsọ̀rẹ́ mọ́ ìsọ̀rẹ́ mọ́ ẹ mọ́ lẹ́nu yín. tó mọ ẹgbàá tó o bẹ́ náà mi ni. ìyá wa náà gbé. mo ń gbádùn mo mo dàrú lóhùn márùn-ún. béèrè náà méjèèjì. Ah! ìyàwó àmẹsẹta àṣẹ bí akẹ́ bá wà bí. ṣé nígbà tẹ́gbọ̀n láti ẹ̀ rí ẹgbàá tó bá ní. àwa náà bá tìjà wá. èmi náà kò tìjà ló bá wà. ẹni fọmọ náà yá ah! ọmọ wa ṣé wàhálà kò sí di o lóòótọ́ la jọ bí i papọ̀ nínú ẹ jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ láti kékeré títí dìsìn ṣé ẹ ní àròjinlẹ̀ kankan rárá pàpà ni kí ló dé tẹ̀ ṣe dùnyọ̀ àwọn alẹ́ tí wọ́n fọ̀rọ̀ tọrọ ìdùnnà yìí ẹ̀yin ọlọ́run ò bá yín lòun ò bá yín ṣọ̀rọ̀ mọ́ ìlú yẹn bá ń bọ̀rọ̀ sí ní fàdé ó ti tó gẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ náà bí ikú ò níyà yìí àwọn sì ní pín níyà ṣùgbọ́n ẹ pàpà yàrá yín lọ rẹ̀ nígbà bá kálí kó ṣàgbà yẹn ẹ lọ. ẹ fi kọ́ra lásìsìn yín lọ ẹ fi kọ́ra kálukú ògbélé wọn ìtẹ̀ṣẹ́lú ayé síbi fàtó ìtẹ̀ṣẹ́lú ayé síbi fàtó gẹ́ o mọ́ òun àgàgà ilé bó ṣe ga yìí ó yẹ kó ti wà nílé ọkọ kò sì ní bàjẹ́. bóyá kó o sọ tán ti yá mi náà ẹ mọ̀ bí ròyìn àwọn ìpọ̀ àmọ́ràn ń pọ̀. ẹ fẹ́ lọ lọ rẹ ẹ mọ̀ lọ ó kò kò sọ̀rọ̀ ẹ mọ̀ lọ jẹ ó kò sọ̀rọ̀ ẹ mọ̀ lọ jẹ ó kò sọ̀rọ̀ ẹ mọ̀ lọ jẹ. àrìndì ìka òjò ń tọ́bi omi dà. o wá ṣubú má kó sínú kòtò. bó ṣe máa bó ṣe mọ́. mo gbọ́ tó wí o sẹ́mi lòún ìyá lọ́wọ́ gbọ́ padà ṣé o dájúdájú o ti ẹ̀rù rí wípé àdúrà ti jẹ́ tẹ̀lé báyìí ọlọ́run ti gbà kó sóògùn tó ti ṣẹ́ ní ayé ẹ̀ kò lè gbé mi ọ̀pọ̀ ìgbàlá kiri mi akọ́ṣẹ́bẹ̀rẹ̀ mi rẹ̀ ẹ̀rù sípa ẹ̀gúsí tí mo lè lọ sí mi. ẹ̀rù rẹ̀ kọ́ṣẹ́ òtítọ́ ẹ̀rù rẹ̀ ìṣòro ní àbíbá ṣé wàhálà wà fún mi ni àbí mo ti kọsẹ̀ ń bì kan ni tó bá sọ̀rọ̀ pé kọ́mọkùnrin ṣe rí kì í ṣe pé mo bàjẹ́ jù tó bá ní kéèyàn níṣẹ́ lọ́wọ́ mo níṣẹ́ tí mò ń ṣe ha mi ò mọtí mi ò mu sìgá mi ò rìn dé orúkú síwà burúkú kankan tọmọkùnrin wù tí mò ń wù kí ló wá ṣẹlẹ̀ tóbìnrin ò dúró lọ́dọ̀ mi kí ló ṣẹlẹ̀ tí mi ì ní lọ́ọ̀kì obìnrin gidi ọlọ́run ha. nígbà tó ṣe pé mo ṣe ọlọ́run àbí mo ṣẹ̀yàn èmi fúnra mi dẹ̀ ti ru ọ̀rọ̀ ara mi gbà tí mi ò kì í ṣọmọdé ọmọ tá a tún rí tá a tún bìlì pé ah, ọmọ yìí náà dà nígbà tó ṣe pé burẹ́wà ó kàn lè lọ láhán ni àwọn ẹ̀ tó dẹ̀ lọ wọ́n ní tẹ́wé bá pẹ́ lára ọṣẹ ó máa ń dọṣẹ ni by the time tí bá mu délé tí mo bẹ̀rẹ̀ sí ní àjọ wọnú ara wa mo mọ̀ pé gbogbo àwọn ẹ̀ tó lọ á clear ohun tí ò dá lára ẹ̀ èèyàn á gbìyànjú láti ṣe a máa manage ara wa ni tá a máa fi di nǹkan tá a fẹ́ dì òun náà sọ pé kò dà yìí òun náà ní kò wà òkè yìí mo dẹ̀ mẹ̀gbọ́n fún ara wọn náà àwọn gan wọ́n sharp gan wọ́n ṣe wà yẹn náà ó lè jẹ́ pójú wọn wà lára ọmọ yẹn ni. ẹlú ẹ̀gbọ́n ẹ má kí mi ẹ má kí mi má ṣe ríra kò pẹ́ kí ló dé fi ní kí n má fọmọ yẹn gangan ẹ sọ yàtọ̀ sí nǹkan tẹ́ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sọ straight sir ó dà máa fún yín five hundred thousand ẹ sọ tọ́. ọmọ orí ẹni ẹgbẹ́ sórí bẹ́ẹ̀dì o bóyá yóò ṣọmọ rẹ ọmọ orí ẹni ẹgbẹ́ sórí bẹ́ẹ̀dì o bóyá yóò ṣọmọ gidi o. Eh, èéfín ṣáníwá bó pẹ́ títí arúgbó náà o arúgbó náà o. Eh. ìwà kò lè foníwà sílẹ̀ lọ́wọ́ àyè. ó máa ń sọ ní wo ó máa ń sọ ní wo ara máa béèrè fún o alọ́ba ara máa béèrè fún. Mr. Ajayi Ajayi o. Ah, ah, sa. ẹ pẹ̀lẹ́ ah, eh, eh, kò sí ẹ eh, bàbá mi àbúrò mi ẹ wò kò sí wàhálà ṣe rí ibi tí mo fẹ́ gbin obì sí obì fún àwọn ti lálẹ́ òun bẹ́ẹ̀ lóòótọ́ ni mo rí àbẹ́rẹ́ nǹkan ojú náà tún fi bá àwọn sọ̀rọ̀ kẹta náà ló padà sọ̀rọ̀ lórí ìjókòó ẹni tí rí gbọmọgbọmọ fẹ́nu àti sílífà tipẹ́tipẹ́ mi ní ṣàbòsí pé mi lọ̀pọ̀ ọjọ́ ń wọlé ọjọ́ ń jáde àmọ́ ṣàdédé tí sílífà dé ń sìn tó sọ fún mi wípé ẹ fẹ́mi ní èkó ti yá o òun ní ìyàwó lọ máa ní àá ah, wọn kì í ṣèṣàmúdò kí lábẹ́ làbẹ́ máa mọ̀ kì í ṣe wọn ló yẹ kó wá jẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ wọ fún mi kì í ṣe iṣẹ́ tiẹ̀ láti wá sọ fún mi abẹ́rẹ́ fẹ́mi o olókùnrin yìí tí ìrìn àjò yẹn bá tiẹ̀ máa wáyé èmi àtẹ́yẹ tó kù fún fẹ́mi gẹ́gẹ́ bí bàbá bí àbúrò bàbá ńlájọ máa jókòó nítùbí ìnùbí sọ wọn wò wípé ah, ẹ̀rí ló yẹ kó o bá mi sọ ni mo ṣe ní bó o ni. kí ni ń gbọ́ kí ni ẹ̀mí ìbà ń gbọ́ ọ̀rọ̀ wọn sọ lè kí ni ń gbọ́. ẹ ò mọ̀ nípa nǹkan tí wọ́n sọ lẹ ṣe sọ pé ń gbọ́. àbí ń gbà tí nǹkan ọ̀bá yé èèyàn ní sọ ń gbọ́. ẹ ṣú ọ̀pẹ ò mọ̀ ń pa ẹ̀. Ah, ah, ah, ọjọ́ tí mo kọ́kọ́ rọ mu tí mo kọ́kọ́ rí mu sọ fún yín yìí ó dẹ̀ ní nǹkan tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn lẹ́dẹ̀ ní gbọ́ ṣé kì í sọ nǹkan tẹ́ ẹ sọ ṣé ìsọ nǹkan tẹ́ ẹ sọ nígbà tí ẹ kọ́kọ́ rí. ǹdẹ́mi náà lè sọ fúnra mi nì nígbà tí èyí pé mo tẹnẹ́ mo paná. ẹ mo lè sọ èmi ẹ ìjọ ni ni mo sọ fún gbà sílífà tó bá jẹ́ pé òun lọ fẹ́ fẹ́ ọmọ alábàáríkà ni o abẹ́rẹ́ sílífà ló fún ni kò lè sọ̀rọ̀ àbí. wọ́n tẹ́ sọ ṣé fẹ́ sọ nìyẹn kò sí wàhálà nígbà tó wá jẹ́ pé nǹkan tẹ́ sọ nìyẹn wá ìtàn wá fi sọ̀rọ̀ ọ̀hún sì tẹ́ wá ní ń gbọ́. ìgbà tẹ́mi ọ̀mọ̀ pé ẹ ti wọnú ara débi pé ẹ ti múra ilẹ̀ kó lè bí ní ń gbọ́. ìgbà tẹ́mi pè yín lórí fóònù ṣé mi ò sọ fún yín pé mò ń bọ àwọn sílẹ̀fà lọ sí èkó tẹ́ fi ní ń gbọ́ báyìí. by call lórí fóònù mi pè yín sà. by phone yes ó ah, pè lóòótọ́ ah, ah, ẹ ẹ wo ṣe rí nígbà tọrọ tí wàá rí bẹ́ẹ̀ kò sí ìṣòro ń bẹ ọkọ ti mọ̀jú ara ìyàwó náà ti mọ̀jú ọkọ n tó yẹ kémi ṣe mo fi ní kì í ṣe òwú ọkọ sọ fún mi. kò sí wàhálà tó bá jẹ́ pé bí àwọn méjèèjì bí wọ́n ti fẹ́ lẹ́yìn ti fọwọ́ sí gẹ́gẹ́ bí ìyá ìyàwó tẹ́tí dání tọ̀dọ̀ wa èmi náà fi gbogbo apá mi mo fẹsẹ̀ mi mo kó gbogbo ẹ̀ sí mo ṣe bẹ́ẹ̀. Ah, ah, tàì fọwọ́ sí tèmi ti jẹ́ abẹ́rẹ́ tó lókun dì mo fẹ́ mi ọmọ tí mo mọ̀ láti kékeré kò sì ṣe búburú sí ní ìlú wa bó tiẹ̀ jẹ́ pé ìlú èkó ló ń gbé síbẹ̀ àgbọ̀rọ̀ ìgbàgbọ́ kankan àbúrò yìí tí ò bá kankan nípò ẹ wo fàkàtú tèmi kàn fẹ́ yanjú ni wípé ṣé ẹ̀yin ti mọ̀ nípa ẹ̀ kémi sì fa ìyàwó lóyún lọ́wọ́ o. èmi lè máa ní mo di mọ̀ nípa rẹ o má pa lọ́kọ́ ẹ̀ lọ́wọ́. ló bá parí àbí àwọn méjèèjì wọn kúkú ti tó ju bá ti tó lọ ní ọkọ òun náà ti tó gbéyàwó sílé. ojú lọ ojú lọ ojú lọ ojú lọ ẹ ẹ ẹ àmì ẹ sì bọ̀ọ̀rẹ̀ nǹkan kan ò ní ṣe lágbára ọlọ́run pa àmì àmì nǹkan ló yà. ẹ ṣe gan-an mo rí lè dúpẹ́ lọ́wọ́ yín gan-an gbogbo nǹkan tí mò ń rò náà rèé pé kàn jẹ́ kí a tètè máa lọ torí èmi máa sùn bí mi alẹ́ tó bá dàárọ̀ la kí n máa mú bébì mi lọ. ó yà jù lọ́wọ́ làwọn rẹ̀ tí ó ah. fẹ́ dágbére fún ẹ̀hún náà lè sọ pé èmi lè kó àárẹ̀ èkó lọ́kọ tí mo fẹ́ o yóò lè ṣe anxiety kó tó máa lọ àbí. tó o bá ní kúrò níbẹ̀ yẹn bí ìwọ̀n bùrù máa jẹ́ eh, eh. Eh, èmi náà láwọn ọ̀rọ̀ ọ̀pọ̀ náà tún máa bá a sọ pé bàbá délé ọkọ báwo la ṣe hùwà mo ti kọ́ ní gbogbo ọ̀kọ́ ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ àmọ́ mo tún gbọ́dọ̀ rán létí. wọ́n ti rú bí ọ̀sẹ̀ bíi mẹ́ta náà ló fẹ́ lọ fara mi lọ́wọ́ ẹ̀yìn ìgbà tó ṣe pé mo ti fẹ́ fẹ́ báyìí kó kàn lọ mọ ọ̀dọ́ ọkọ ẹ̀ dáadáa ni. bẹ́ẹ̀ni kì í ṣe ìgbà tí wẹ́ẹ́ ti wẹ́ẹ́ ní àárẹ̀ ọ̀ṣọ́ ọ̀gá. tó bá ti yá òun kò ní ṣe láàárọ̀ láì yẹn ọlọ́run tó tún kò ní ìyá yìí. àmín àmín ẹ bá bọ ẹ bá bọ. àmín ọmọ orí ẹ ní ẹgbẹ́ sórí ẹ náà wúra ẹ ìgbẹ́ Mr. Ajayi nǹkan tí ló ń bá yìí ọmọ ló ń bá yìí ọmọ yóò ní lọ́la ta ko ìgbàrọ̀ lọ ẹ ẹ mọ. Ẹ lọ wẹ́wẹ́ o. Ṣé ìwà fẹ́ ọ̀dọ́ wa? Èyí tí ní bá wà padà dáwọ́. Ọ̀dọ́ mi kọ́ ìwà ọmọ tí yóò ní ṣùlẹ́yà kọ́ ní ṣùlẹ́yà nǹkan yóò wà ní gbàgbé ẹ̀ wà ní gbàgbé lórí ẹni tí yóò wá fi ẹnu gàrí àgbègbè sí ayé ọmọ irú ẹ̀ wà ní bàbá yìí yìí bá ti rí lóore tó bá lọ báyìí ẹ̀ ní lẹ́nu tó ìwà látàkùn náà. tìlífà wòrò sí wòrò. ló bá wà yà wọ̀ mí ó ti yé mi tìlífà sí wòrò odò kò kí gbàgbé orísun rẹ̀ ibi tó ti ṣẹ̀wá o àyè. Sílífà sílífà sílífà ooo oh, oh, oh, kò máa ní tìjú kankan kò máa ní tìjú kankan ohun tó ti ní lójú tó jò lè lọ ó o. ah ìfẹ́ mi. èyí tó mm-hmm. mm-hmm. mm-hmm. wà ní jẹun ni. jẹun báyìí. dáná. nítorí pàwọn nǹkan eh! kí ló kí ló ẹ. má jọ sọwọ́ kan ìwọ ló ní ìdúgà ti dàrọ yìí nígbà tó kọ̀ǹtínú èyí tó ṣe fún lókè kò tó ń. mo sọ fún ẹ wípé mo kánjú lọ sí ọkùnrin má jẹ aṣọwọ́ kankan ṣe bá a ṣe kan kó tó dupò wá sí kitchen ní sìn ní jẹ́ tètè máa wọ́n ti ń dúró dè mí lọ fèsì. kí ni o ká ẹ má jẹ́ gbẹ̀yìn wọlé sórí tí mo bá dé tó bá dé má gbẹ̀sẹ̀ wọlé má gbẹnu wọlé sílífà sílífà tí n bá dé má gbójú wọlé tó hm? mọ̀ pé ihò wà ní ojú ihò wà ní ojú tí n bá dé má ti bọ̀ ojú ẹ̀ ní sùúrù jẹ́ kí n máa lọ síbi iṣẹ́ náà mo ti pẹ́ lọ́hùn. Ah, òun ah, fìyà jẹ mí o òun fìyà jẹ mí o. mo understand pé o love mi ló ṣe ṣe gbélé bó tí n bá dẹ́sẹ̀ máa gba ojú wọlé. ṣe báyìí máa jẹ ṣe báyìí. ìfẹ́ mi. ọ̀nà tó yẹ kẹ́tọ̀ ẹ tọ̀ ọ̀nà tó yẹ kẹ́rin ẹ̀rin o kẹ́ má lọ fògùn nírìnrún ògùn orí fífọ́ ayé ìkànlẹ̀ rí tiẹ̀ ń túlé ìkàmùdúbẹ̀ lábẹ́ àjọ o. E. ìkàmùdúbẹ̀ lábẹ́ àjọ o. adìbẹ̀rẹ̀ ọ̀nà kò kí ń ṣìnà o kò má kí ń ṣìnà kò kí ń ṣìnà. Àrẹ̀mú kò sẹ́. ẹ mọ̀ káàárọ̀ kẹ̀ ṣe ara ah, dáadáa ni ojú yìí eh, eh, eh, dákun níbo ni wọ́n ti máa ń ṣe fàájì ní àdúgbò yìí. inú ìwé tún ṣe fàájì o àmọ́ sẹ́yìn lè ṣe fàájì bí wọ́n ṣe owó àárọ̀ kùtùkùtù báwọn ọ̀gá bá ti fẹ́ ṣe fàájì wọn èé jáde inú ilé lẹ́wọ̀n máa ti ń ṣe fàájì o ah. bẹ́ẹ̀ ni. ó dáná ẹ̀ka lọ yá lọ sí fàájì mi ó lójú àwọn fàájì tí èké dá sí i àwọn fàájì kan fẹ́ pé ẹ̀yin kan ẹlẹ́dàá ẹ̀yin kan lẹ́ẹ̀mọ̀ pé ẹ lọ ṣe tẹ́lẹ̀. àmọ́ sórí fàájì yìí kò ṣe dá sí i ẹ àbẹ̀wò tí wọ́n ṣiṣẹ́ jù ẹ tí kò kí wé ọ ni òun ló tún ti nu kọ yìí. ibi tí àwọn ẹni láìka àwọn fún ah madam ah, ah ah madam iṣẹ́ ọ̀gá ni wọ́n ṣe ah ah bọ́wọ́bọ́wọ́ ah, rí ọ̀gá òsì ilé ah madam ẹ̀ẹ́dúró dàpọ̀ yọ̀ọ̀dá ah ah ah. ah. nothing. Eh? àti àdúgbò ṣé ẹ̀yà wèrè kí ló ṣe yín kí ló ṣe tó ṣe bí onígìrì báyìí bó ló ti wá. ní láìkè bó ṣe ń jó yẹn ni ah, ah, ah. wọn ní kí kó má kó má lọ jẹ àwọn nìkan kí n darapọ̀ mọ́. ṣo nọ́ọ̀mà ṣá ṣé lè wá òkè. mi ì rò bẹ́ẹ̀. ibo ló ti wá tó ṣe sọ sọ sọ sọ ṣe sọ sọ sọ ṣe wá ṣó wá òkè. ẹ ẹ mú bínú bóyá bí mo ṣe wọlé yẹn òun ló ń bínú ẹ ẹ dákun ẹ àǹtí mo like yín mo like gbogbo bẹ́ẹ̀ tí máa ń ṣe òun ìmọ̀ rí gbogbo nǹkan tẹ́ máa ń ṣe inú ọgbà yìí mo máa ń rí yín báyìí orí mi sì máa wú orí mi á máa wú bíi gàrí ìfọ́ ìmọ̀ ń like bẹ́ẹ̀ tí máa ń ṣe ẹ̀nà ẹ̀wò dúró yín ah, ah. ẹ̀wò dúró yín ẹ̀ ṣe é rí èmi náà wàá rò pé kí n darapọ̀ mọ́ yín kẹ́ mọ́ ọ mú un jáde. ẹ láìkì mi. ọlọ́run wọn láìkì mi tí wọ́n ṣe wà wọ́n náà yìí sẹ́yìn. kẹ́ ẹ máa gbà mí kẹ́ ẹ lè máa pa mí tán kẹ́ he ah, ah. wá wá wá mo mọ̀ ẹ́ náà mo mọ̀ ẹ́ o ti márì o lọ́kọ so kí wàá ní gbogbo kàtìkàtì tó ń bá kiri àbí ṣebílẹ̀ ọkọ ló wà ní bíbà yóò kì í ṣọgbà ilé tó ń pariwo ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà bo. ọkọ mi ń gbélé èmi nìkan máa ń wà lé ilé sì máa wà bọ̀ kí n láìkì rẹ̀ ni mo ṣe ní. <laughs> ilé máa wà wá. ó máa wà bọ̀. ó wà bọ̀. bóyá ká dààmú mọ́tò. rírí bọ́lá ẹgbẹ́ délé ìmọ̀wọ́tọ́ pẹ̀lú ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ọmọ tó ń sọ ẹ̀. ẹ dẹ̀ tí máa wo ìmọ̀ orú sẹ́tẹ̀ǹsì o ṣe pé máa ń kọkùnrin ìdí ọ̀tún wà nílé kẹ. ọkùnrin tẹ máa ń kó yẹn náà tọ́ mi pín kí èmi rẹ̀ kan lórí wọn. àwa mọ́ kọkùnrin ni àmọ́ kọkùnrin ni so o ti kọ́kùnrin kankan mọ́ ọ lórí. ẹ mu níjẹrin ìsìnkú pẹ̀lú bọ́dà gíga kan ah, wọ́n wú báyìí. olófò ni ẹ gbórí wa nílé ọkọ ẹ o tún ṣe ẹ àmẹ̀bọ̀ kiri àbí ẹ kò sí wàhálà má wọrí àwa máa gbé ẹ̀rìn ṣe mo fẹ́ jáde ni àbí ẹ o fẹ́ rí ta o wà bọ́ọ̀ nínú ilé mhm. wọ́n fẹ́ bọ́ síta o ti yé mi. náà sì ṣé wọ́n yẹn ṣe ẹ̀ṣọ́ lè ṣe tó tó bá ti páàsì tó bá ti páàsì báyìí o ti jẹ lọ nìyẹn ó yá ẹ jẹ́ kó mọ̀. wàá bọ́ síbí ni bọ́ síbí kò bọ́ ṣe kékeré kẹ. ọ̀yà wọ́n rí ọ̀yà ọ̀yà ọ̀yà kò bọ́ rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ ń wọ́ afa gbàgbó ń ṣẹlẹ̀ mo ṣe rí kọ́ ilé àìmọ́ bọ́ straight ni wọn ò pé wọ́n jẹ́ pé iṣẹ́ ti wà lẹ́yìn ló ti yẹ bá ti rí mo ti rí owó afa tó ń bọ̀. ṣe ìgbà tí ìwà gbogbo akóle ìwọ náà lè dá lójú pé ilẹ̀ ọlọ́ràá la wà ni bíbà bí ilẹ̀ aṣálẹ̀ the highest person tó sanwó jù nínú abúlé yìí tó gbé wa tó sanwó is one thousand naira ní èkó tá ti gba bíi twenty thousand thirty thousand ẹ kí ọkọ as in sometimes hundred thousand a night. one thousand dollars. one thousand naira. naira lọ́wọ́ wá sábúlé lọ́ fún wa ní one thousand ìmí máa kẹ́ five hundred naira sí wa lọ́wọ́. Ah jọ nítorí Ọlọ́run èmi àti Susan àti dàrò and she finally made up our mind to go back to Lagos. Mm. Yeah. Yes. Yeah, she will also. They are coming back from the selection. So they will be challenged. Ìlú ìtòlẹ̀ owó ìlẹ̀ ọlọ́run àlẹ́ mú sọ fún ẹ̀. Èmi ò kí mú fún. Bóyá ẹ̀yin lẹ̀ ṣe bó yẹ kẹ́ ṣe àwọn commission tèmi náà fún mi bí ẹnì gan lè dé mi gẹ́gẹ́ bílẹ̀ àwọn guys tẹ̀yìn rí yìí ọ̀gbìn dání gbàgbé lùgbẹ́ lówó wà àwọn lè fámà ni wọn owó wà ńlẹ̀ gidi gan so ẹ máa yẹ pé ẹ sọ̀rọ̀ one thousand naira mi ìfẹ́ bílíì dẹ̀rẹ́ nìyí bọ̀ ọ̀kan tí mo ń wọ̀ sí ni pé onímọ̀ àkọ́tẹ́ ìgbésẹ̀ ìdílé máa ń gbàgbé ẹrù ló wà lọ́wọ́ ẹ̀ gan-an ni àwọn ilé ògbàgbé àwọn eléyìí wọn fowó ṣeré olówó kan bí ẹgbẹ̀rún èèyàn ni o bó ìwà ẹ òun kọ igbó ọ̀rà kan ni kò sí mi ó ti yẹ mí ẹ ti bá sọ̀rọ̀ mo ti wọlé sí lára wọn bá ti ní kí ni kí kó ní wọlé ó lè máa dá sí àfihàn máa mi lọ ajé àwọn tó ń sọ yìí sídà máa jẹ president àbí governor àbí senator ó gbọ́dọ̀ jẹ talk of the town làwọn tó ń sọ yìí kò ṣe àwọn idiot tá à ń meet láti ọjọ́ yìí. ṣùgbọ́n àwọn pẹ̀lú àtẹ̀yìn owó ni àwọn gbọ́dọ̀ àkọ́ táwọn máa ń sáré bá wé àlàbà olóṣèlú lọ yẹ kí wọ́n lọ níbẹ̀ yẹn àwọn eléyìí ó máa pe gómìnà báyìí pé ẹ̀rọ gbòòrò wà ọba mi ilé ó dẹ̀ máa dé. ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ mi. àwọn ilé òun wọn pariwo nù ó dà ṣe ìkàn fún ọ̀nà náírà inú bí lọ́dẹ̀ mi. bẹ́ẹ̀bi lúkà. wọ́n dáwọ́là ni àwọn ilé ìrìnà kí lọ́ọ́ fi náírà ṣe ọ̀ máa ṣe báyìí bóyá ṣe. godfather làwọn ilé ìbọn ṣe pé wọ́n láòdù rárá. ṣẹ̀jẹ̀ kó aṣọ wa pé kì í ṣe tàwọn pálapàla yìí àwọn five hundred àwọn one thousand èmi ò sí mi ò ṣe mọ́ I made up my mind mi ò ṣe mọ́ òun fún wa ní assurance. Ah, tí màá parọ́ fún ẹgbẹ́ òun fẹ́ sọ. Eh, kò sí oh oh. Silva, Silva, woro sí woro. Wọ́n dùn mọ́ mi, mo ṣe sọ́dí ọ̀fẹ́ ló bá wá. Ẹni orí yóò bá lọ́wọ́ fígọ̀ rárá ìwọ tó eh. ní kọ́ kò wá bọ́ síbẹ̀. <laughs> èmi gbogbo ara mi fígọ̀ ni. Eh, eh. ó hàn hmm. ṣé kò mo fẹ́ mẹ́rin síwájú. mo tẹ̀ dúró lọ́wọ́ ọwọ́ mi gba gbélé ní kò lò gbé lè yìí. ẹ ẹ dà ẹ dà wò má ní. ó yà tẹ báyìí inú ilé nìkolo ó yà dá. no na no no eh eh ah ah no na me ah ah oh oh no mi ṣeré kò ṣeré nǹkan tí mo ń sọ yìí ó kọ́ àkọ́ kọ́ akẹ́. ẹ wo ṣáná ṣáná ṣáná máa ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ táìmù ń lọ alfa. èwo ń bẹ̀. báwo ni ṣùgbọ́n ìmọ̀ ìwúlò àwọn bí mi ò lè kí ló kọ́ tí wọ́n ṣe ń bí mi àwọn bá mi wá ọmọ tó fi ń lọ́ra jàre ní ìwádìí ìlú bẹ́ẹ̀ ṣe yóò bá mi. ẹ jọ ẹyẹ ẹ bá calm down ẹ calm mm, down mm, mm, kí ló dé pẹ̀lú lálá yìí. ìwé jáde ló ń dà máa gbóná jàre mo ń ṣiṣẹ́ o mo ń ṣiṣẹ́ ni mo ń rówó o tí má ti jẹ́ tí má ti jẹ́ tí mo ti tọ́jú ilé ọmọ mo ní láti wá side attraction tí mo máa ṣe kí tí mo máa pọ́ǹpù tó ti yẹ. èrè ní o máa pọ́ǹpù kúrú tó wù ẹ̀ àmọ́ tí ẹ jẹ́ kó dìgbò tútù. sáwọn fìgbò tútù lè fìgbò orú lè ṣe mí mo láyé jẹ́ kí n láyé mi bó ṣe wù mí. o fìgbà tí mo ṣiṣẹ́ ní òrùn kọta lórí mi ó lè dìgbò orú àbí kọ́ńtò wọ́mọ fún mi wọ́mọ fún mi wọ́mọ fún mi. ògbà tó pariwo kọ́ńtò kọ́ńtò ṣé gidi eléyìí tó wà wájú mi. tani. èmi ní kí ló sàn lọ́wọ́ mi ọmọ àlè ni ọmọ dà. so so mo wà lè ní. káwọn ọmọ ṣe báyìí náà kò dáa. kí ló ṣe lè dẹ. ṣe báyìí náà ẹ wọn náà mú ọmọ yìí ní sèjọ́ náà ti mú wá bí ìgbà ní nǹkan ẹni ó ti kú sábẹ́ mi mo kò sáyé máa ṣe mo sáyé ní fẹ́ ló fi jí sáyé padà iṣẹ́ mi fẹ́ lókun yàn lọ́rùn kí n tún wá mú ọ ní ìsìn kó tún dogun sí mi lọ́rùn. ẹ ní ìṣe o bèè lọ́wọ́ ẹ̀ níjọ́kì lánàá mo ní kó fún mi dọ́gì òun kùn mo ní bíbá ẹ̀rọ òun fi mú fìrìfìrì fìrìfìrì bèèwó ni wọ́n fẹ́ ṣe tó fẹ́ tayé lọ́rùn àmì ìlè máa kówó sí nǹkan tó yẹ kí n kówó sí. ẹ gbogbo iṣẹ́ tó kàlẹ̀ fún wọn náà tó ní kó o ṣe kí ló dé tó o ṣe ṣé ò ní fún un nù kí ló ní gbogbo tí o mọ̀jú mọ́mí àǹdáàdì lọ. ìwọ náà ló ah! dẹ̀ irọ́ ṣe ba ayé báyìí the last time tí màtí ẹ̀jọ̀ wọlé a ṣe first round a ṣe second round tó délé kẹta báyìí wèrè sùn lọ ni. mo máa ń sọ̀rọ̀ oṣù. arítẹni mọ̀ wí àpapọ̀ àti bòjú ẹ̀ mọ́lẹ̀ kò já sọ fún wọn kó wù dákú ó ti wù fẹ́ ó bọ ọmọ tó wà nígbà yìí mo ti jẹ tán mo ti tán ìwò lẹ́ẹ̀kọ̀ọ̀kan new thirties mo ń fẹ́ ó jẹ irinṣẹ́ gidi irinṣẹ́ tuntun jọ tó yọ náà. èwo la fẹ́ gbàgbọ́ nú ẹ̀ méjì báyìí o. ọmọ tó lè fún mi ní bí i six round kàrá kan lè lè máa jẹ tó máa ń kú dànù ọmọ tó máa fún kàrá mẹ́fà tó máa jí lẹ́ẹ̀mẹ́ twenty four. máa mú kú lò wáyé. ó ti yẹ tó lè fi fẹ́ kú lè tó máa pa mí. àti ìwà jẹsẹ̀ mú lẹ́yìn ìyá sí lọ́la. àánú ẹ̀ ló ṣe mí àánú ìyára fẹ̀ ló ṣe mí àánú ah. ìyàwó ló ṣe mí lè eh. nítorí pé àwọn ọmọ tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mm. gbẹ̀mígbẹ̀mí ọmọ ni wọ́n kó má lọ di pé mi máa jábọ́ sínú ilé yìí o. ó yà tẹ̀kọ̀ ajá ẹ̀ ẹmọ tó máa ẹmọ tó fẹ́ kú òun ẹni tó máa pa ó dà mo fẹ́ kú. Mm. ó dà kò èmi ò èmi ò lọ́mọ tó lè gbẹ̀mí ẹ̀ lẹ̀. o ò lọ́mọ tó lè lọ bí i abi six round. mi ò ní mi ò ní. mi ò ní. kíni tẹ́mi wá ìhà yìí six round. ìyẹn kéré nu sí ọlọ́run sẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń rí mi yìí mo lè ṣe mẹ́ẹ̀ẹ́dógún fifty ilé ìṣẹ́ fifty tí kò dẹ̀ sí nílẹ̀ mi ẹ̀yìn yìí kílẹ̀ fi ṣe bí ọmọ ìjò yìí. ní ìṣòro ọ̀rọ̀ ìjẹ̀ tí wàá di fíìmù báyìí. ìgàdì sáró ni. ẹ gbá ṣé o síríọ̀sì nípa nǹkan tó bá mi sọ ọjọ́ ẹ̀. àǹsàràn yín síríọ̀sì yín síríọ̀sì ṣẹ́rí ṣẹ́rí ọkọ̀ lèmi kò lè ká mi bàbá se mẹ́ta báyìí ó ti dálẹ̀ ni tẹ́lẹ̀ rí bí mo ṣe wà yìí ilé ìkìkì mọ̀ lọ bíi mẹ́wàá ó kéré jù ní ọjọ́ kan o bíi mẹ́wàá. kí ni nǹkan náà ẹ máa wù wọn bàbá wọnú ilé ń ṣe ẹ máa rí tó máa pariwo yèyéyé àti nílò owó bíi mẹ́rin gan tó ti kú lẹ̀ àwa yìí e kan lẹ́jọ ẹ̀kúlẹ̀ mẹ́ fifty. ni ah, ni nje. Eh, a ma ń ka karoti lori igi ni. ẹ hmm. ah. eh, ṣe wá rí ṣe ti si ile lati ń O ti wa doju ẹ̀ bá ẹni ti ṣàlábàpàdé ẹ̀ ló bẹ̀rẹ̀ Sharon Sharon. Ah, ní sùúrù ní ti ipe ni ti leri wípé gbẹ̀mí gbẹ̀mí lòun ní báyìí we want the two of you to play the game now ẹ̀yin méjì ẹ̀ máa wọlé a máa set time for yín. tẹ́ bá ti wá ṣe tán àka scores ẹni tó bá wí nìyí àgbóṣùbà fún. tó bá ṣe ìrànlọ́wọ́ kan fún mi wá kápítà tọwọ́ ẹ̀ tọwọ́ ẹ̀ rò tó mọ̀ kọ́ sí kan tó bá ti pa ẹ̀lẹ́ ìwà kó bẹ ìmọ̀ ẹ̀ máa ṣe. inú mi ìṣe ẹ máa gbé. ṣàrò máa lò ó máa lò ó pé. ẹ sá sọ fún wọn pé tó bá fi ń ṣe kọ́mọ wọlé kanlẹ̀ ṣáàrọ̀ o máa lò pé èèyàn lọ́rùn mi ìmọ̀ ṣeré mi ò ṣeré ọmọ kí ló ń ṣeré ṣáàrọ̀. ẹ má lè wá o bẹ́ẹ̀ bá wá ọ lẹ́ẹ̀mọ̀ bá o. o ní bátìrì. ẹ sọ fún ọ kọ́kọ́ o ẹ wọlé ẹ jẹ́ wọlé. èmi máa pa ọmọ yìí. ẹ jẹ́ wọlé. ọmọ yóò ní náà. kí ni tí mo gbé yìí. ẹ jẹ́ àní sí àṣàrò ah, òpó ah, ah, èèyàn rẹ̀ òpó èèyàn rẹ̀. sọ̀rẹ́fà sọ̀gbọ́mọ̀hún wọ́n ní ọwọ́ ọlẹ́ kan lẹ̀ ni o ọ̀gbọ́dọ̀ dúró tòsí o kọ́ ya wọlé kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. ọlọ́run àti jọ́sí mo ti ní ìfọ́nmi ò rí irú dáwọ̀ báyìí o honestly kéèyàn kún wá bá mi ló dé bẹ̀rẹ̀ sí ń dọ́nu òun kiri kan òun ọkọ ilé òun kò káwọn kò sí kiri kan kò sí èdè nǹkan tó wá àmẹ́ẹ̀dì mi nípa ẹ̀ ní èdè ẹnu ẹ̀ mo wò bá àwọn ọmọ kúlé ṣé bó yẹ kún kún wà innocent kọ́ má mọ̀ nǹkan kan. ṣé wọ́n ṣe wọ́n. máa ní tìjú kankan kò máa ní tìjú kankan ohun tó ti ní lójú tó jòlè lọ́ọ́ tẹ́ o eh, alágbèrè kò máa gbélé ọkọ oníṣìná o. ìlàlúwọlé yẹn àti sí ọwọ́ mẹ́ta gan-an wọ́n ti rán kalẹ̀ àbí bí ó kù ṣé ẹni tẹni pé lè pa mí nìyẹn ṣé ó dé kan bíbí àyè ó ń dẹnu kàlákàlẹ́ǹjẹ̀ kàlákàlẹ́ǹjẹ̀ ẹ̀kúlẹ́mẹ̀ fifty ó ti kú o ẹ lọ gbé kíní tẹ́ ní ẹ fi ń gbé yàn ọ̀hún ẹ ambulance àbí kílẹ̀ mọ̀ pé ẹ lọ gbé ẹ wá fi gbókùn wọn. tí mo bẹ̀rẹ̀ báyìí gbọ́dá kú lọ ìyókù báyìí mi gan ni mo kàn ń ṣe ìyókù lọ wọ́n hmm. ti kú ní ìgbà tá a máa ṣe ọwọ́ kejì báyìí kí wọ́n ti lọ. kí ni rádaràda wọn wá ní kó pọ̀ ó pọ̀ please so that ẹ ẹ máa ń sáwọn yín wọ̀ rí yín létà. ẹjọ́ ibú létí rọ́mọ̀ yìí. ó ti ẹni pa ní bí sọ́ni ọ̀nà mọ́tò ẹni sùn sọ̀rọ̀. sọ̀rọ̀. sọ̀nẹ́ pa. sọ̀nẹ́ pa. kí ló ṣe é. kí ló ṣe é. ṣó wa ó kè omi tútù. kí ló ṣe é. sọnẹ. ṣé mò ń lẹnu sínsìn pé wọn fẹ́ pa ẹ̀ òun ló ti. tí bá rí bíi bíi kẹ̀kẹ́ wọ́n ti mo fẹ́ fi géèmù gbogbo. ẹ rí láti má ìdí náà. ìrọ̀lẹ́ <laughs>

àgọ́jẹ́ lélẹ́yìn rẹ̀ wèrèmọ̀ lélẹ́yìn kẹ́ èèyàn pa itọ́ sáyé bẹ́ẹ̀ ọtún sì ń lẹ́nu ó yẹ ẹ páàkì nǹkan yẹn páàkì ẹ páàkì òkú ẹ páàkì òkú ẹ. ṣé kò ṣe ó ṣe sọ̀hún ni ṣé kò ṣe kó ṣiṣẹ́. Ah, ah, ah, ìwọ gan wèrè nítorí ọmọ jẹ ló ń pa ẹ́. No. Me understand it. mo ṣe kúrò lọ́dọ̀ ààrẹ mo ń sìn ní gateman mi ó lóun ò rí wo time ta wà náà ó ti sú mi ọmọ tí mo mú wá sí kò mi ò mọ ibi tó mọ̀ lẹ́kọ̀ọ́ mo délé ń sìn mi ò bá o ààrẹ mo wá fà hello ọ̀rẹ́ jẹun pé. ṣiṣẹ́ lẹ́yìn nǹkan ha lẹ́yìn mo ṣe wá fún yín pọ̀ mm. sílífà ibo ló mọ lẹ́kọ̀ọ́ bó ti ń bọ̀ náà. by the way sílífà. ọkọ mi. ibo ló ti ń bọ̀ nù ibo ló ti ń bọ̀ sọ fún mi. mo máa bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyìn sọnù ìgbà tí mo wà ń lé inú ilé bá wà bọ̀ bá ní stroke ibi tí mo ti ń ṣò ìṣe mo sì nà ọpẹ́lọpẹ́ arákùnrin ọlọ́pàá kan tó rí mi tó wá tó wá dá ń padà sílé pé ah. n ti ṣìnà má bínú ọkọ mi. nígbà tó mọ̀ kó wà bọ́ọ̀dì nínú ilé tó fẹ́ stroll jáde kí ló tó pè mí kò sí nọ́mbà mi kankan tó o ní kò sí bó o ṣe lè contact mi tó bá jẹ́ pé nǹkan kan ti ń sùn ẹ̀ ò fẹ́ jáde why do I fi that jáde for it? mi fẹ́ disturb me, disturb me now disturb me. She be reason to move fi gbé e wá sẹ́kọ̀ọ́ ni ṣe bí reason tó fi gẹ́yàwó mi nìyẹn tó bá disturb mi ta ló fẹ́ disturb ṣé irú àwọn ọlọ́pàá at o Mori. rí tọ́lọ́ ń kàn jẹ́ kó jẹ́ pa lọ́lọ́pàá tó mú ẹ wá sílé yẹn sàn ṣé yẹn ló disturb káàkiri tí ò bá jẹ́rú ọwọ́ ọlọ́pàá yẹn ló bọ́ sí tó lọ́jọ́ wá àwọn ọmọ nǹkan ló lọ́ bọ́ sí tí wọ́n wà òkè nǹkan ṣé mo bínú ọkọ mi. Ah, mo bínú. èyí ṣe owó ẹ̀ mọ́. ó ti bà mí lọ́kàn jẹ́ gan-an kò sẹ́ni tí mi ò tí ì fẹ́ pé tàn báyìí sí. mo bínú. àwọn ò mọbi kankan lẹ́kọ̀ọ́ náà èmi ni mo mú ẹ wá bí. mo bínú. wọ́n ah, jẹ́ ń jẹ̀bi. mo bínú ah. ọkọ mi. Eh, mo bínú. kí ṣe. Oh, ìyàwó ni wọlé báwo mm, inú bí mi jàre. báwo ni ilé àjọ ìsanwó mẹ́fà. ọwọ́ máa ìwọ ọwọ́ mẹ́wàá nínú bí mi inú bí mi jàre tó wá kiri. wọ́n mi mm, mm, <laughs> jọ jẹ́ kí pọ̀rẹ́ mi jọ jẹ́ kí jẹ́ kó mọ̀ kó ti wà lára jàre. ó wọ̀ pé wọ́n lé ta. Oh, Bíọ́dún. Sorry dear. Ma bínú jàre pé mo delay ẹ̀. Ṣé wọ́n enjoy ẹ̀ lẹ́ni? Mi oh, ò rí remote. E kàn dá mi dúró Amo ah. ìbínú kẹ̀, ṣé bí mi ni mo wá tọrọ nǹkan? ẹni tó bá dẹ̀ ń tọrọ nǹkan ò kí ń bínú. kí ni ìtumọ̀ gbogbo ilé ìtọ́ sọ yẹn. ẹ ẹ rí time tẹ́tí dá mi dúró sí ibà mo ti lọ almost one hour bíbà kò dẹ́ ṣe pé jáde òkè lẹ́wà o. ẹ mọ tí mo ti mọ kọ́ sọ nígbà tí mo bọ̀ ni pé má bínú pé mo dá ẹjọ́. bínú same thing lájọ ń sọ. ṣọmọ tó fọ́ ni mi ò rántí nǹkan tó ti torí ẹ̀ wá síbi ah, ah. mi ọlọ́run mi ò rántí nǹkan tí ṣókun akí mi náà àbí mi ni mo ní kó wá. ṣé ẹ ṣe kò mọ̀ ní ìbáfẹ́ mi ẹ ṣé ni ni wedding yìí ni. Ah, I don't know ojoojúmọ́ lèmi ṣe wedding lèmi. ewu ewu ewu bọ́dá mi ẹ stop ẹ náà torí mi ò mọ yìí tí tí ẹ rántí ṣé nǹkan tẹ fẹ́ fún mi ni àbí time tẹ ni kí n wá ewu ni òye yín bẹ̀. jẹ́ kí n understand nǹkan tó ti torí ẹ̀ wá síbi. hundred k tẹni wá gbà. èmi ló sọ fún hundred k. èmi ló mo bẹ̀ sọ hundred k. àjọ agree. bọ́dá mi má ṣe. báwo dẹ. Baby. Kí ni Sìlífà Sìlífà Sìlífà wọlé náà ṣó ti rí tẹ́lẹ̀ ni ó rí náà ní Sìlífà ní sùúrù súnmọ́ lọ kí dáadáa lọ́kúnlẹ̀ kò kí í Sìlífà Sìlífà Sìlífà ní sùúrù dà mo bọ̀ mo ti understand mo bọ̀ mo bọ̀ mo bọ̀ nìṣó lókè mo bọ̀ sílífà sílífà stop there. ẹ ẹ wo bọ̀dá mi ah, kí ni mo gbọ́ wèrè iná. bọ̀dá mi. kí ni mo gbọ́ wèrè iná o bójú o mọ́ra mo tún sọ fún ẹ pé èèyàn wà ń bí wàdẹ ṣé dandan ni káwọn èèyàn mọ̀ kó ya wèrè ni má pretend now. bọ̀dá mi. torí èèyàn bá tiẹ̀ dàrú èèyàn máa dọ́gbọ́n ṣe díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni pé òun wà òkè ó dẹ̀ tún dúró wájú àlejò rẹ̀ ṣe báwo ṣe báyìí tó bá jẹ́ kan náà àwọn ọ̀rẹ́ mi nìkan kí ni òun tí àlàṣe ọ̀tún òpolówó ni. bọ̀dá mi. àwo ah, wo wo àbúrò it's okay fílẹ̀. sílífà sílífà. sílífà. àbó òrí bóyá ń fún bóyá ń fún gbogbo nǹkan tó lu ẹ̀ ń pọ́nlé ó dẹ̀ ń fún ó dẹ̀ ń fún bí lójú ẹ̀ tó bá jọkùnrin náà ló wà bí ṣé bóyá má bóyá má bóyá má fún gbogbo ẹ̀ pa ah, nìyẹn. bùdá mi ẹ wá ẹ wo ẹjọ́ ò kì í ṣe tẹni ká má mọ̀ ọ́ dá o kó dábẹ́ ṣe sọ̀rọ̀ sí ìyàwó yẹn náà. báwo ni mo ṣe sọ̀rọ̀ sí. obìnrin ni obìnrin ni mí she has a need ẹ dẹ̀ ní láti mì tẹ̀ ẹ wọ ẹ lọ pé kẹ lọ bá ọ. sọtò sọ ni pé gbogbo obìnrin bó ṣe ń ṣe olóhùn ṣe ń ṣe yìí. mi ní bó ṣe ṣe dà. ṣé wàá ti fiẹ́nsì ẹ̀ máa wà nínú ilé báyìí mo dẹ̀ máa jókòó síbẹ̀ yẹn wàá máa ṣe báyìí pẹ̀lú fiẹ́nsì ẹ̀. no lójú tiẹ̀ ó ń lo àyà gbogbo nǹkan tó lúwẹ̀ ń pọ́nlé wo bó ṣe ń fún ó máa fún pa náà tí bá tètè stop ẹ̀ right ẹ̀ She's entitled to it bó dẹ̀ ṣe mo ti tiẹ̀ béèrè ló ṣe béèrè yẹn ó dá ṣe tẹ̀ bá fún ṣé kó lọ wá ń tà ní. are you telling me pé tí n bá gbà láàyè kó ṣe ohun tó fẹ́ ṣe wà á jókòó síbẹ̀ yẹn sàádẹ́ máa bára wa lájọ. síbẹ̀ ẹ máa jó gòkè ni. tó bá lọ wo òfókè nǹkan sílífà òfókè. bọ̀dá mi ah ẹ máa ẹyẹ exaggerate. tó bá jẹ́ junction ta ni sílífà fẹ́ ta ilé epo a lè ṣe ń bẹ̀. ẹ mọ̀ kan ẹ jẹ́ kémi máa lọ ẹ bá mi sẹ́ǹdì owó tẹ fẹ́ fún mi àbí kẹ́ pè mí kí n padà wá ẹ lọ báyàwó yín kẹ́ pè padà. bọ́ọ̀mọ̀ kò fẹ́ sọ fún mi ni o fẹ́ sọ fún mi pé mo ti lose weight o fẹ́ jẹ́ kí mo kí mo ti ń rù kò sí nǹkan kan tó ń jẹ́ kí n rù ojoojúmọ́ iṣẹ́ ni ohun tá à ṣe lójoojúmọ́ lórí. ẹ wo kò kí n pọ̀ jù ìyàwó yìí ni o fẹ́ kí n mọ̀ kí mo ti lose weight. lose weight kankan. èmi. ẹ bá mi sẹ́yìn sí àkáǹtì mi má jẹ́ kí n wọlé wa mo ṣe bó gbé ẹ kéde kí n wá náà. ok mo ti gbọ́ ẹ yé sọ̀rọ̀ náà. mo ti gbẹ mo ti gbẹ ma màá sẹ̀ndẹ̀ for real màá sẹ̀ndẹ̀ màá sẹ̀ndẹ̀ mo ti gbọ́ ẹ ẹ. later. ṣé mi ti ṣe mistake báyìí láyé mi ṣolúwe ò ti kábàámọ̀ báyìí àbíkí ni tí mo gbogbo eléyìí ṣojoojúmọ́ ni mo fẹ́ máa ṣe nìyí. baby. sílífà kò tó yẹn náà ok máa máa bọ̀ máa máa padà bọ̀ máa gbìyànjú agbára mi baby. sílífà. sílífà. sílífà mo ní fọlọ́kọ mi mò ń lò mo ní mi ò rà á sí mo sọ fún yín fọlọ́kọ mi mò ń lò. Ebi la ba, ebi la fun yi, bana kun ẹbẹrẹ dodo ẹbẹrẹ dodo. ọ̀sán ẹjọ́ mi kọ́ ta. Ah, sílífà ah. ayélujára wọn kòkòrò tó kọ mí sẹ́nu wúyẹ́ ní ìlẹ́hùn ọ̀rọ̀ ẹran sọ eh, o oh ọ̀rọ̀ ẹni ọ̀gbìn wóró sí wóró ọ̀rọ̀ ẹran sọ o oh. sílífà alára tó mọ̀ dá oríṣiríṣi àrà báwo ló ṣe fẹ́ sí alára àgbà ìdá ó rẹra tí àfi bí ẹṣin o àfi bí ẹṣin o àfi bí ẹṣin o sílífà ooo. Oh, oh. àṣírí òótọ́ ni pé ohun tí àgbàlagbà bá jókòó tó rí kò sí bí ọmọdé ṣe lè gun àkàbà tó ojú ẹ̀ lè má tó. so aṣọ lórí burúkú ni ẹ tó daṣọ borí aṣáṣiire ni ẹ tó dáwọ èèyàn bora sílífà ṣe ayé ẹ ti bàjẹ́ lóòótọ́ àṣẹ́mi ni mo gọ̀ àṣẹ́mi ni mi ò lọ́pọ̀lọ́ èmi ni mi ò farabalẹ̀ mọ̀ pé olórí burúkú àtàṣìẹ̀rẹ̀ ajá òun ni mi gbé sílé àbí níwọ̀ kí ni nǹkan tó fẹ́ tí mi ò fún ẹ o kí ni nǹkan tó béèrè lọ́wọ́ mi tí kì í ṣe pé ìlọ́po mẹ́ta ẹ̀ ò ní máa kó ẹ ṣíṣe wèrè tó ní ká máa ṣe ní gbogbo ìgbà ká máa bára wa lájọṣepọ̀ ní gbogbo ìgbà ní gbogbo ìgbà yìí ability mi i mean level mi gangan pé mo fẹ́ ṣe mi ò lè ṣe jẹ́ iye ọkàn méjì lọ ìwọ ló force mi tí mo fi ṣe mẹ́rin tí mo fi ṣe mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ mo tún ṣe náà kò tún tẹ́ ẹ lọ́rùn lẹ́ni náà kò tó dípò sọ̀kalẹ̀ ohun tá à ń ṣe lókè nìyẹn tí mo dábúrò mi jókòó síbi o tún débí náà o tún ṣòṣì sọ olórí burúkú ni ẹ ni o fẹ́ bọ̀ mo bàyè mi jáde o fẹ́ dójú tì mí ni ó tún wá jáde lọ́nbẹ̀ olóba gate man mi gate man mi olóba ṣe olú àtàrẹ̀mú irú àrẹ̀mú yẹn sí mi. ó láàrin èmi àti ẹ ìjà ó ṣẹ̀ṣẹ̀ o nítorí àwọn òní ní àǹfààní àti túnjọ jà mọ́ láàrin èmi àti ẹ ó ti tán ni ah, ọlọ́wọ̀n ni èmi rò pé mo ti rí ìyàwó ni mo wá sọ́dọ̀ ẹ pé kí n lè rí ìyàwó tó máa ṣàbíamọ fún mi nínú ilé ni mi mọ̀ pé ajá olórí burúkú òní mo fẹ́ njẹ́ ọmọ kẹ́tí mi ò bá tètè mọ báyìí sìn ìwú ìwọ ìtọ́ bá bí ọmọkùnrin wà á fa ọmọkùnrin tó bí wọlé pé kó bẹ́ẹ̀ lájọṣepọ̀ ìwú yín ni. ṣọmọ kí láti ìgbà tó ti ṣe gbogbo òṣìṣẹ́ ṣọmọ kí mi ò fọkùn ẹ̀ ṣọmọ kí kò sí tí mo fi ṣe é mi ò ń nobìnrin ni ìgbà wo ló fẹ́ kúrò nínú ilé mi ò tún fẹ́ yẹ̀yẹ́ ẹ̀ ló máa fi rìn ni àbí fẹ́ rẹ̀ ló fẹ́ fẹ́ rẹ̀ no no sọ gbogbo tó bá fẹ́ sọ mo ń gbẹ sọ gbogbo ọ̀rọ̀ ẹ mo ń gbẹ à ó láǹfààní. ìfẹ́ mi dákun dákun wá bèrè sí mi ìṣèjọ mi gbogbo ṣe máa ń ṣe mí owó tí mo mú lè bá ibikíbi tí bá ti rí máa ń wọ̀ bó ṣe gini gan ìmọ̀ gun ní òsì e, tí mo ṣe kiri títí títí tó fún mi lórúkọ nù wà nù tó fi pè mí ní sílífà lálá òkùnkùn lálá àpò èmi gan ìtì jókòó ìtì ronú pé ayé ló ń ṣe mí ayé ló ń ṣe mí èyí ló wà ń di ọ̀rọ̀ mi ìyá mi dẹ̀ gbìyànjú o gbìyànjú láti wá ṣiṣẹ́ sí kan tó ń ṣe mí ọ̀rí ni kòkò rí dágùjọ fásán Tinubu mi má tún síta má lè síta ó dé máa bọ́ ọ gbé e dé máa gbé láyìíká rẹ bó bá tiẹ̀ nífẹ̀ẹ́ mú ìgbà o torí mo mọ pé kì í ṣayáre kì í ṣe ìyàwó gidi àyẹ̀wò fi sí ààrẹ mu ẹ̀yẹ mi bá jẹ àwọn òjò kò dé máa gbé ilé rẹ rúwẹ̀ kò fẹ́ yàwó mi èyí níbínú bíbí sọmọ ọ̀dọ́ fi sàtọ̀lù dẹ mo fara mọ́ dákun má bínú dákun bébí tó má bínú. ayé ló ṣe wọ. ayé ní ṣe mí ọ̀nàláyà ayé ní ṣe mí. sílífà ayé ló ṣe wọ. ayé ní ṣe mí. lọ dákun jọ jọ tó yọ lọ ọkọ mi jọ jọ̀wọ́ mi sí mi. Ọdún mọ́ mi mo ṣe sáyé ọ̀fẹ́ ẹni orí o bá lọ ẹni orí o fún jẹ ó di oró sí oró ọ̀fẹ́. Ó tún ti ṣe mí débi báyìí, ó sì tí mo ṣe títí inú wa, ó sì ti ṣe débi báyìí, ó sì tí mo ṣe mo ti ti ṣe débi báyìí o. Kàdá mẹ́ni tó ṣe mí, lẹ́tọ̀ọ́ ni kàdá fún mi. ilé ìpọ̀ kékeré nǹkan tí ń gùn wọn. nǹkan tí fọ̀rọ̀ ní ọ̀gá tó fọ̀rọ̀ rẹ̀ sí gbogbo ọjọ́ sí tètè ti commit tó ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ then there is a problem somewhere ó ní láti jẹ́ pé ayé ń ṣe gan-an lóòótọ́ ni. torí mo ṣe ń bá ìsọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó ń sunkún gbà tó ń sọ fún mi ó ń sunkún di àsìkò yìí kí mo fi fi sílẹ̀ bí tó wà. ìgbàlọ́ pé màmá ẹ̀ ti jẹ́ ìgbàsà ìgbàsà solution náà ti tẹ̀. tí mo fẹ́ ìlérí ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́ kí a tún máa rí bẹ́ẹ̀. <laughs> tí ìbàjẹ́ ṣe àyè nǹkan tó bá kù jù pé medical condition kan ní nǹkan. medical condition ni káyé èèyàn bàjẹ́ tó lọ rẹ̀. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n sọ fún yín. medical condition ni kéèyàn rí gate man lẹ́ẹ̀kọ́ lọ bá ìyàwó ilé tó lọ bá gate man tó fà á mọ́ra. ìwọ ìgbìmọ̀ kò sí nǹkan tí kò lè ṣẹlẹ̀ ìgbà tẹ sọ pé làwọn náà jáde sí i ti pray about it kò dé tí ì sí solution ó dáa tó bá sọ pé kò ń ṣe medical condition tẹ̀yìn ló rí doctor ṣé ti ní bóyá church àbọ́jọ́ àáfà kan tẹ̀yìn fẹ́ mu lọ fún ara yín ni. wo bí ọdún mo appreciate ẹ gan ṣe gan mo pé ó wá ọ̀dẹ̀ tí make suggestion tiẹ̀ mo bí mo ṣe wà ọpọlọ mi ò ṣiṣẹ́ rárá kò tiẹ̀ sàn kankan mo ṣe wà. whichever way mo ṣe fẹ́ pé kí n lọ rí dókítà. ti sọ kó tẹ̀ yé mi. gate man. wọ́n ṣe ni pé mo fẹ́ dé other branch lẹ́nìí so ẹ̀ ní ò wà visible next week come so ma i was very early in the morning, very very early in the morning kò fẹ́ lọ ṣe seminar graduate. Um, graduates kan ẹ jẹ́ kó jẹ́ very early in the morning Yeah, ẹ ṣe thank you mama is person ẹ madam. Yeah, kí madam ẹ ṣe gan. Yeah, staff, I'm mi gbé fáìlì wa máa tó wà ní wọn ó tún yẹn ó sùn ẹ gbé fáyọ̀ gbé fáyọ̀ máa gbé bọ̀ wá bá mi sìn. ọmọ orí ẹni ẹgbẹ́ sórí bẹ́ẹ̀dì wò bóyá yóò ṣe ọmọ rẹ. ó lè tó bá lọ èmi ti lọ ó dá mi sọ. ó lè tó lè mi nà. ó ó wá sọ ilé ìtura fún mi. ọ̀pá ṣe kúlẹ̀ lọ playback. ìmọ̀lá àti kúlọ̀ pé torí kó rẹ̀ tì í ó ti ó ti ha Susan àbí yóò jẹ́ wá sí. wọ́n gbìn láti wá jẹ ìyá wọ́n ti kojú wa wọ́n tó sọ wá dà. ṣọ́tà ọ̀tà kí a máa pa ìsọ̀tún sọ̀rọ̀ ayọ̀pá don't ọ̀pá tó ti tẹ̀ fún ọwọ́ mẹ́wàá gbogbo ọwọ́ tó yà. ó ló máa lójà bá ti ṣẹ́jọ́ tí olówó jọ̀ fi jẹun àwọn kọ́ ẹ̀ máa ń ṣe ìlẹ́kùn kọ́ ẹ̀ máa mú mọ́ra ni màá. sáwọn globes ló ń lu yìí àwọn bọ́ìsì àwọn bọ́ìsì ló ṣẹ́fọ́ lu samson ọkọ ra ẹ̀. sójú ẹ ti fọ ni ṣé báyìí wá sábìlì lélẹ̀. mo ti bá wọn sọ̀rọ̀ wọn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn kan ti pè wọ́n ti bẹ̀rù pé ara ẹ̀ máa kọ́ lẹ̀ ti. see guy what i tell you má wá sẹ́kọ̀ọ́ má wá sẹ́kọ̀ọ́ because wọ́n wá sẹ́kọ̀ọ́ mo máa treat for kọ̀ọ̀pẹ̀ má wá sẹ́kọ̀ọ́ wọ́n máa mẹ́sẹ̀ ọ́ wọ́n èmi fúnra mi mo máa sẹ́ẹ̀tẹ̀ ọ́ òní bí Yeah, sorry, Mr. Femi. I'm having bínú kí more dá yín dúró. Ah, my patients here sometimes. and the doctor làwọn very rí dandan. Um, madam, relax. <laughs> Ẹ wà tẹ́ ẹ ti actually after a series of tests àti um, examination lórí ìyàwó yìí nymphomania ah, ló ń ṣe ìyàwó yìí. what. your wife is nymphomaniac. dákun nífò àbí dókítà sọ. kò yé mi àlàyé fún mi. sílẹ̀fà hmm? farabalẹ̀ o ohun tí o bá yí ẹ dókítà máa explain fún wa bí yẹn ń sè wá lè mọ àrùn tó ń ṣe ẹ́ gangan torí tó sọ ọ́ lẹ̀ ó mi fúnra mi lẹ́nu. ọ̀nà tó yẹ kẹ́tọ̀ ẹ̀tọ́ tá no no no kò lè tẹ̀ kò lè tó yẹ kì oh, hmm. madam ma break it down so that you don't understand. Um, ó máa ń ṣèyàn bíi pé kí èèyàn ní ìbálòpọ̀ constantly èèyàn lè control. ibú sì máa ń ṣe mí nù. tó bá ti dé báyìí mo fẹ́ gbọ́ nǹkan mi àbí kéèyàn ṣe àbí ìgbà míì kéèyàn tún wàá rí ṣe kó má tẹ̀ lọ́rùn eh, eh. kàn ṣe ṣe ṣe fẹ́ kò tẹ̀ mí lọ́rùn náà. bó ṣe máa ń ṣe mí nù ọwọ́ mẹ́wàá gan-an ká mi tàbí ọkọ mi lè sọ. sílẹ̀fà sílẹ̀fà fara ẹ̀ balẹ̀ hm, jẹ́ kí dókítà sọ nǹkan tó fẹ́ sọ à ń sọ̀rọ̀ lọ́wọ́ tó sọ pọ́wọ́ mẹ́wàá ò tó ẹ̀ ó dójú tì mí hmm ah Mr. Femi mo rí pé ó jẹ́ kí wàá dáhùn ìdí. Hmm. Eh, ṣẹ́rí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí di nǹkan ẹ má yẹ ká gba ọ̀rọ̀ ẹbẹ ní gbàgbà ọtí. nǹkan tá à ń sọ yìí kàn ìyàwó yín nìkan ló ṣe. in my line of practice mo ti examine and come across a lot of people wọ́n ṣe àwọn single girls náà bá dẹ̀ rojú wọn báyìí wọ́n náà sọ kì nǹkan tí ó oh, tẹ́rìbù tó dọ̀yìndọ̀yìn báyìí. bó ṣe máa ń ṣe nìyẹn ah, ìjọ dọ́kítọ̀ well uh, research and medical note kò tí ì jẹ́ kó wà proven pé nǹkan báyìí but um, often times ó máa ń hereditary yeah, from parents to children tẹ̀bíyàbí téèyàn jẹ̀ sí ẹ̀mọ àwọn téèyàn bá rẹ̀ in circle of friends ìgbà míì ó lè jẹ́ excessiveness nǹkan kí wọ́n ti abuse some things so man trigger some of those things then ẹ mọ̀ exposure bí aláti kékeré the kind of exposure the kind of tutelage tọmọ yẹn go through so man often open up to some of those um, terrible things and ọgbà mi máa ń emotional imbalance pẹ̀lú emotional imbalance sometimes ó lè jẹ́ uh, mental illness ẹ mọ̀ kí ni ọpọlọ wọn kan tó bá ti process as at that time. Ah kíní ẹ. ìfẹ́ mi dókítà mi ń tà ah, dókítà mi ò bá rere ọ̀pọ̀ tí kò tó ṣe mí ṣé kì í ṣe pé dókítà mi owó mi ti ń dàrú mi ti ń dàrú. ó bẹ́ẹ̀ ta kò farabalẹ̀ tó bá ìfẹ́ kí n jókòó síbi torí nǹkan tó ń ṣe ẹ́ gangan ó ju kéèyàn ya wèrè lọ ah. so fàyè lẹ̀ kó jẹ́ kí dókítà sọ̀rọ̀ fún nǹkan tá a fẹ́ ṣe please doctor ìjọ oògùn wo la lè lò nítorí ah. mo really appreciate yín gan bí ẹ ṣe explain nǹkan tó ń ṣe fún wa ní ẹyọ kọ̀ọ̀kan torí ẹ̀rù bà mí gan nígbà tí ẹ sọ pẹ̀lú experience yín pẹ̀lú àwọn èèyàn tí ẹ ti bá pàdé jọ what can we use kí la lè lò bẹ́ẹ̀ ṣe ń wo ìmọ̀ láìkẹ́ gan. Ah, èmi náà láìkì ẹ. mi ò fẹ́ sọ pé mo love ẹ ni torí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. àwọn oògùn wo la lè lò sẹ́yìn jọ. Eh, máa place wọn sórí àwọn oògùn kan ni máa place wọn sórí anti anxiety okay. uh, medication. Okay uh, fún wọn ní antidepressants um, medication to suppress depression because some of them are ma fa dem ma fún wọn ní antipsychotic antipsychotic no although kò ní permanent cure you know um, uh, um, taba fún wọn náà wọ́n kí ó suppress Mr. Femi ẹni iṣẹ́ ṣe o ya ẹni iṣẹ́ ṣe ṣe rí <coughs> everything tó wà lára yín o gbọ́dọ̀ wà readily available fún ọ. Ah, kí n máa wà available fún sílífà. ah he has to be available. Silifa, ò dẹrùn. jerry ah, ọlọ́run tó ti ń tì í lẹ́yìn láti ilẹ̀. lọ́tọ̀ mi ò mọ́ ó ti sún mi ò sí mọ́ ó ní tì mí ó ò sí mi ò sí mọ́. ilé ìkìlè mọ́ ò sí mọ́. But I'm not worried with time. You understand? Ṣé bọ́? Ẹ máa survive ẹ̀. Then, um, Mr. Femi, mm? this is off um, off record, mm. off medical now. My advice is to go the prayer way. Ṣé kò sí nǹkan tó lọ́rùn ló Slogan our doctor is we care for God heals. Akọ̀nsápá ni. Ṣé wọ́n yẹ tábà fún ọ láwọn oògùn yẹn, ó máa subside whatever pressure don't go through, whatever to intensify prayer. Tí mo dàgbọ́ pé nígbàgbọ́ nìyẹn. Me, what are we talking about? Mélòó mélòó cases yẹ pa doctor òyìnbó yẹ pa àdúrà yẹn jù kò sí àṣetì lọ́dọ̀ ọlọ́run. ọ̀nà tó yẹ kẹ́tọ̀ ẹ̀ tán.